السلام عليكم ورحمة الله وبركاته. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي أدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار فالعياذ بالله من النار وهو جماعة أدوك فلون أترى ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ ọlọ́run kọlọ̀ lè bá òjíṣẹ́ ọlọ́run aṣíwájú wa ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ ọlọ́run tí a ní kọlọ̀ lè bá ànábì ọlọ́run jẹ́ bára lé kó bá wọn sàhábà rẹ̀ kọ́wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ ń jẹ́ ọkàn àwa náà kọ́lọ̀ wọn bọ̀ bá àlékè ọlá sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí èyí tí èèyàn fi jẹ́ ní rí ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn ìkẹ́ ìgẹ̀ náà gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa ọlọ́run jẹ́ ọkàn wọn lópin ìgbà tí a bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san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 ní òní pẹ̀lú ògùn ọlọ́run òní yìí ń jẹ́ sunday ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí a kírun iléyà tán sunday àkọ́kọ́ ó bọ́ sínú ayyamu tashriq tá a jẹ́ kó yé wa pé wàṣúrúbín wàṣúkúrín لله رب العالمين ọjọ́ jíjẹ múmu ọjọ́ ọpẹ́ fọlọ́n ni tọ́jà sípò bọ́ sínú àwọn ọjọ́ ọdún eléyìí wá ní yóò máa jẹ́ sunday tó tẹ̀lé lẹ́yìn ìgbà tí ṣẹ̀ríà àtòfin ìlú náà ti tú wálẹ̀ fún iṣẹ́ ṣíṣe abẹ́lọ́wọ̀n ọba ọba àríkẹ́ọ́lá iṣẹ́ ìbádà tí a ṣe kọjá bẹ̀ẹ̀ látòrí mẹ́wàá àkọ́kọ́ dòlìhíjà ó fi wá parí sí àyàmù àtẹ̀sírìk ọlọ́nkọ́ gba ìbáàdà náà fún wa gbogbo ẹni gba àwẹ̀ ń bẹ̀ ọlọ́nkọ́ gba àwẹ̀ wọn àwọn onínáfílà abẹ ọlọ́nkọ́ gba náfílà wọn àwọn tìláwà abẹ ọlọ́nkọ́ gba tìláwà wọn àwọn onísàárà abẹ ọlọ́nkọ́ gba sàárà wọn ara ibada wọn náà òun ni hajj lílọ gbọ́ jásípẹ́ hajj inú mẹ́wàá àkọ́kọ́ dòlè hijja náà ló bẹ̀rẹ̀ ó wá parí sí parí ayyamu tashriq bẹ́ẹ̀ náà níléyà fáwọ́tà síléyà níjọ́ kẹwọ́ oṣù dòlè hijja tíléyà yẹn náà wá parí sí ìparí ayyamu tashriq ọlọ́nkọ́ gbàgbọ́ ẹ̀ níbàdà fún wa rabbana taqabbal minna innaka anta as-sami'ul alim rabbana taqabbal minna. إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم lẹ́yìn ìgbà tí a sọ̀kalẹ̀ ìbádà ọdún léyà pẹ̀lú parí ayyamu tashriq èyí tí ó kù wá kù òun ni ká gbìyànjú níbi tí ń jẹ́ àwọn òpó Islam márààrún àwọn òpó islam márààrún ọjọ́ máa ń tí a sọ níbi kútúbà níjọ Jímọ̀ tó kọjá lọ yìí ìyẹn gbọ́dọ̀ máa ṣe tajdidul iman imani wa kí a máa tún gbé yẹ̀wò ká máa tún gbé lásìkò sí àsìkò nígbàdégbà wọ́n fẹ́ kó dá yín lójú inú tí ò sí iyèméjì ń bẹ òun ni pé òpó ẹ̀sìn islam márààrún. ẹyọ kan bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ jẹ́ pé ọjẹ́ tí ọlọ́run lódindi ọjẹ́ tí ọlọ́run lódindi tí gbogbo yòókù ń padà ń padà ara àwa tá à ni bọ́lọ́run tẹ̀ san pa lẹ́san pa tẹ̀ lórí ẹ̀ òpó ẹ̀sìn Islam márààrún yẹn tí a bá ṣe bó ti yẹ ká ṣe kódà ká má ṣe nǹkan míì kún á wà lìjẹ́ náà sẹ́yìn láti àdífì ẹni tọ́lọ́ bá nàbí wa Muhammad tó ń bí pé bóun bá ṣe tó ń kí wákàtí márùn tó ń gba Ramadan tó ń lọ sáájì tó ń yọ sàká tó ń ṣe òpó ẹ̀sìn Islam márùn tó pé falam azid ala dhalika shay'a tóun òfin kankan kún adékòlò lè jẹ́nà ṣé wà lè jẹ́nà anábì ní naam tẹ́lẹ̀kòlò lè jẹ́nà tẹ́ bẹ́ẹ̀ ni wọ́n wà lè jẹ́nà ṣé wàá rántí nínú òkú márààrún yẹn ìkan wá lágbára ju àwọn èyí tó kù lọ ìkan ń fúnrẹ́ fúnrẹ́ láì sí yòókù ń bẹ́ẹ̀ ó gbé ní wà lè jẹ́nà ṣé rántí Mu'adhu ọmọ Jabal kóni kuntu radifa rasulillahi sallallahu alayhi wa sallam nù riwaya mi radifa rasulillahi sallallahu alayhi wa sallam ó ní mo wà lẹ́yìn anabi njọ́ kan àwọn jọ gun kẹ́tẹ́kẹ́tẹ́ anabi jókòó wájú òun jókòó lẹ́yìn anabi wa bi òun pé ya gulam eré ọmọ yìí àtẹ́dìrì ma haqqullahi ala al-ibadi wa ma haqqul ibadi ala Allah sọ ma ìwọ ọlọ́run tó wà lórí àwọn ẹrú àbí ìwọ ẹrú gan <clears throat> tó wà lórí ọlọ́run màá dọ̀ ma jábàlì lóhun fèsì pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtànẹ́bì lọ́mọ tó béèrè ń anabi wa sọ fún pé haqullahi ala l'ibadi an ya'buduhu wala yushriku bihi shay'a ìtọ́lọ́nfẹ́ gbà lọ́wọ́ ẹrú tọ́dọ̀ràn yẹn fẹ́rú kó fún ọlọ́run òun ni kó ṣe ọlọ́run nìkan láàṣọ níbi sísìn wala yushriku bihi shay'a kọ́mọ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó ti léwu kọ́mọ ẹ ọ̀kan náà ni kẹ́rù ó fún ọlọ́run lẹ́sìn kọ́mọ wàá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó ti léwu kọ́mọ ṣe mọ̀ pé nù qawaidul islam al àkọ́kọ́ náà ni shahadatu alla ilaha illallah wa anna muhammadan rasulillah wa anna muhammadan rasulullah sẹ́mi àpò náà ni an ya'buduhu wala yushriku bihi shay'a ìtumọ̀ kan náà ni shahadatu an la ilaha illallah ìjẹ́rìí pé kò tá a fún lẹ́sìn tó àti gbèsè tó jọba wa anna muhammadan rasulullah muhammad sì ní òjíṣẹ́ ọba náà ni ìjẹ́rìí náà ni gbólóhùn náà ni an ya'buduhu wala yushriku bihi shay'a ọ̀ràn yẹn ni fẹ́dà kó sin ọlọ́run kó ṣe ìfúráàdù ọlọ́run bil ìbáàdà kó sọ ọlọ́run lásò pẹ̀lú ẹ̀sìn kó sì má ṣẹbọ pẹ̀lú ọlọ́run bó tilẹ̀ wù kọ́ mọ́ sẹ́mi bí mo ti gbọ́rọ̀ bí mo ti gbé ni Mu'adh ọmọ Jabal tó lòun jòkó lẹ́yìn ànábì níbi nǹkan ọ̀gùn táwọn jọ ń lọ tànábì wa ń bi òun léèrè pé yá gulam ìwọ ọmọ yìí sọ ọmọ ìwọ ọlọ́run lórí àwọn èèyàn àti ìwà àwọn èèyàn lórí ọlọ́run tó wá sọ fún ànábì pé ànábì àtòjíṣẹ́ rẹ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ yìí ń yé tanabi wa ni ọ̀ràn yẹn ọlọ́run lórí àwọn èèyàn ni an ya'buduhu wala yushriku bihi shay'a kí wọ́n sin ọlọ́run kí wọ́n má wàá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìdílé wò kọ́ mọ́ anabi wa ń fi yé pé sẹ́ mọ̀ pé má ṣẹbọ pẹ̀lú ọlọ́run náà ní jẹ́ shahadatu alla ilaha wa anna muhammadan rasulullah nǹkan kan náà ní méjèèjì kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀ sẹ́mi pé nù qawaidul islam alkhams ẹ̀yẹ ọ̀kan ní shahadatu alla ilaha òun ló sì lágbára jù ló tóbi jù ẹ máa wá gbọ́ èsì tá ànábì tó wá fi kún ọ̀rọ̀ màásù ọmọ jábàlì ọwọ́ ànábì wa ń sọ fún màásù ọmọ jábàlì pé wa haqqul ibadi ìwọ ọlọ́run ọ̀ràn yẹn ọlọ́run tí ò gbọ́dọ̀ má ṣe fẹ́rú ni pé ẹrú tó bá fi lè sìn bá ti ní kó sìn ọ̀ràn yẹn ni pọ́lọ́run ò gbọ́dọ̀ fi síná ẹrú tó bá sọ lọ́kàn tí ò ṣe bọ ọlọ́run ò gbọ́dọ̀ sí kí ni kò gbọ́dọ̀ fi síná. màá sọ ọmọ jábàlì wa béèrè pé àfàlà ó bá ṣerú nọ́ọ̀sì ṣe máa rojọ́ kí bẹ́ẹ̀ fáwọn èèyàn anabi ni la tubashirhum fayattakilu bọ́ọ̀ bá ń rojọ́ kí wọ́n ní ṣe nǹkan mímọ́ o ó sì mi sára wọn ní ṣe nǹkan mímọ́ tí ẹ bá wo àdífi màásọ ọmọ jábàlì yìí ẹ rí i pé ń tọ́ lágbára jù lọ́dọ̀ ọlọ́run ìrun fúyẹ́ sí i ààwẹ̀ fúyẹ́ sí i saka fúyẹ́ sí i hajj fúyẹ́ sí i òun ni tawhid ìsì ọlọ́run ọba ní ẹyọ kan ṣoṣo sẹ́ẹ̀rí pé náà àdìsí màá sọ ọmọ jábàlì òun àdìsí yẹn ń túmọ̀ pé ní tọ́ba ṣe tawhid tọ́ba kúnná kò ní jìyà ìtumọ̀ kò ní jìyà òun ni pé gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ba ṣẹ̀ ọlọ́run lè fẹ́rí jìn kó ní ọmọ àlàdìjẹ́ náà títà òye ìdìbò àyẹ̀jú bákan náà ìtumọ̀ kò ní í jìyà òun ni pé bọ́bá jẹ́ lẹ́sẹ̀ tó pọ̀ tí ọ̀rá fẹ́rí jìn lérí àwọn ẹ̀ṣẹ̀ ni yóò lọ jìyà àwọn ẹ̀ṣẹ̀ òun àmọ́ kò ní í parẹ́ sínú náà yọ padà padà sálìjẹ́ ìtumọ̀ nù ni. tóní Allah yóò man la yushrik bi shay'a ọlọ́run ní fìyà jẹ ẹni tí ó ṣẹbọ pẹ̀lú ẹ̀ ìtumọ̀ ẹnu ni ìtumọ̀ ẹni pé kọ́dà kó jìyà gan kò ní parẹ́ sínú ìyàwó yóò padà kó nu ìyà gbádùn torí tàwíìdì tó wà ní ara rẹ̀ èyí ni ó jẹ mọ ìtumọ̀ tàwíìd ìsọlọ́lọ́kan ni ó jẹ kí ẹ jìnnà ṣẹbọ gbogbo ntí àwọn afọ abá pè lẹ́bọ tíṣẹ́rí á pè lẹ́bọ èyàn jìnnà sí ni ìyẹn sá fún ni. nígbà tí arkanul islam tó jẹ́ márùn tó yẹ pé nàmbà wàhùn rẹ̀ ní shahadatu allah ilaha illallah wa anna muhammadan rasulullah tọ́wọ́ ajásí pé ni wọ́n ní wọ́n ó torí bẹ́ẹ̀ yẹn bá ṣe tó bá kúnná ọlọ́run ò ní fìyà ajásípé ntọ́lọ́run ní ìdìtọ́ lágbára ju tàwíìdì ni tí ẹ bá wo àwọn àrkánù mẹ́rin tó kù ẹ padà rí i pé ọlọ́run ní ká ṣe ó sì ní tọ́fẹ́ fún wa ń àmọ́ yóò san wálé san lórí ipa tẹ̀láṣẹ ọlọ́run ní sọ̀láàtà tẹ̀nìhá anil fàṣáyì akimi salata inni salata tanha anil fashayi wal munkar ọlọ́run ní ẹ̀kírun o irun tẹ́ ń wò yẹn yóò máa gba ìwà àbàjẹ́ lọ́wọ́ yín àti jàgídíjàgàn mo sọnù kútùbà náà jọ jímọ̀ ìlú tẹ́ ẹ bá rí tí bàjẹ́ bá pọ̀ ńbẹ̀ táwọn tọ́ọ̀kì bá pọ̀ ńbẹ̀ irun bí ọ balance ni gbogbo ìlú tí irun bá ti balance ìwọ̀nba nìbàjẹ́ ó mọ̀ ńbẹ̀ tọ́ọ̀gì ò sì ní pọ̀ nbẹ gbogbo òlu láyé tí wọn yé bá ti kí wákàtí márùn bó ti yẹ wọn ó kí i àwọn oníbàjẹ́ sìnà wà nbẹ oníbàjẹ́ ọ̀mùtí wà nbẹ oníbàjẹ́ rìbọ wà nbẹ oríṣiríṣi ìbàjẹ́ ni wà nbẹ àwọn lutiyun wọn wà nbẹ torí pé kíni irun ò sí kíni kọ balance bẹ́ẹ̀ làwọn tọ́ọ̀gì ó sì pọ̀ ẹ̀ẹ́dì àwọn tọ́ọ̀gì pọ̀ lọ́dọ̀ tiwa yìí náà. tí a bá pa ayé lẹ lọ mọ́sálásí ẹ̀rì pẹ̀ nírí wọn nítorí jẹ́ tọ́gì ọpọ nù àsùkò alásàrì ẹ̀ nírí wọn mọ́sálásí bẹ́ẹ̀ ọba ti máa kírun dáadáa tọ́gì ọpọ torí pé iṣẹ́ tí irun ha ẹ dákun bàbá ń kírun nísìn aláǹfààní tá a ń bẹ individually aláǹfààní tá a ń bẹ àǹfààní ni pé yóò reduce ìbàjẹ́ kọ̀dẹ̀ níjẹ́ tọ́gì ọ̀pọ̀ ní inú ìlú ọlọ́wọ́ wa san wálẹ̀ san pa kírun torí pọ́pá wá láṣẹ pé ká sì ṣe àṣe nítorí àṣe sàká bó ti rí náà nù ni ngbàtà náà fífẹ́ sọ̀rọ̀ sàká ó ní tó xadú min agniyaihim wa turaddu ila fuqarahihim àmà gbà saka lọ́dọ̀ àwọn tó bá jẹ́ olówó inú wọn á máa da padà fáwọn tálíkà àǹfààní zakansi ń bọ́ lọ́padà sí ọ̀dọ̀ wa náà ni ọ̀dọ̀ wa náà ni àǹfààní hajj ń padà sọ́dọ̀ wa falaysa alaykum junahum an tabtagu. a'udhu billahi minash shaytanir إذا من عرفات فاذكروا الله الحرام واذكروه كما هداكم وإن كنتم من الضالين أبا من فليس عليكم جناح kò sí يو ليس عليكم جناح أن تبتغوا فضلا kò sí láì fi fún yín bí ẹ bá lọ mọ́kà kẹ́ ẹ lọ sòwò lọ́hùn ẹ bá lọ mọ́kà kẹ́ lọ sòwò lọ́hùn. naam. أن تبتغوا فضلا من ربكم. kẹ́ ẹ tún máa lọ wọ́lá kọ́lá lọ́dọ̀ Ọlọ́run ní mọ́kà ẹni tí ń lọ mọ́kà ó ra gbàǹjà dání àtòrógbó ọ̀ ò kọ́ àwọn ará mọ́kà wọn ò ní ewé ọlọ́sẹ̀ nkutu ó sì dáa fógun ọba ẹ̀ẹ́dọ́ lógun ọba lọ́gbọ́ ọlọ́sẹ̀ nkutu mú lè yíwọ́ o èmi kàn ń sọ tèmi ni o <laughs> tòótọ́ wa ní sheikh mayan sọ pé ọlọ́sẹ̀ nkutu sógun ibà èmi kàn wí tí ọbọ̀ sí mi lẹ́nu ni ó lè mọ sógun ọba kó sókòwò ológun ti ń ṣe ní ọ̀tọ̀ ọ̀dà ewé kan bẹ́ẹ̀ à ń pèlè ewé tíì ẹ̀ ti mewé yẹn eléyìí ń sógun ọba tẹ́ bá ti mú eléyìí ń tẹ́ gé tẹ́ da sínú omi tẹ́ bá fẹ́ kó iṣẹ́ dáadáa ẹ wàá gé òròǹbó ẹ dà sí òròǹbó sẹ́m òròǹbó òròǹbó làwa ń pè àárẹ̀ èkó ní ń pè lọ́sàn wẹ́wẹ́ lọ́sàn wẹ́wẹ́ kò ṣe Yorùbá gidi o kò ṣe Yorùbá gidi òròǹbó lórúkọ rẹ̀ ọsàn jẹ́ ọsàn òròǹbó ń jẹ́ ewúrọ̀sàn wẹ́wẹ́. èwo lọ́sàn wẹ́wẹ́ ìdèdèrú ni ó kọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí tẹ́ bá fi gbọ́ bá di pé ọ̀sàn wẹ́wẹ́ lẹ bá pè é bọ́sàn ti rí òun lòun náà gbọ́dọ̀ rí bọ́sàn bá dùn òun náà gbọ́dọ̀ ṣe ni àmọ́ kan dùn ọ̀kan ṣe kí ni èso sàn òrùnbó eléyìí ń jẹ́ ọ̀sán ẹ wàá gé òròǹbó sí ẹ gé òròǹbó sí ẹ wàá sè pẹ̀lú ewé yẹn ibà parasite ni Eh, fifa ni ó tún kàn tó lágbà báyìí tí ma lọ́ papọ̀ ni ó sógun gbogbo ẹ̀ so ẹwà tó mọ kàṣíà ewé kàṣíà kàṣíà ìbò làwọn máa ń pè ń lo òkè torí kàṣíà pé méjì kàṣíà ti ń wí kàṣíà ìbò ni tẹ bá mú bá ti ìbọmi sí i. tẹ́ẹ̀tún gé omi òròǹbó náà sí i ó sóògùn bàbá òun náà òun tó lágbára ju tí òun lọ kọ́dà ògbé yìí ti ń káàkiri yẹn ń pe egun yìí ti ń dálẹ̀ jù ni yìí ti ń dálẹ̀ jù ni covid nineteen ti ń dálẹ̀ jù ni jù ni wọ́n dáhùn lẹ̀ òun ò sí tẹ̀tẹ̀lẹ̀ wọ́n ẹsẹ̀ dálẹ̀ náà àbí wọ́n dálẹ̀ òun ò sí tẹ̀tẹ̀lẹ̀ ọlọ́run a sì dààmú wa ọ̀dààmú ọ̀tọ̀ láwa ti ń bábà yí tẹ̀ tẹ́lẹ̀ ẹ bá ti méwe kásíá tẹ kì í pẹ̀lú omi òròǹbó ó gbógun covid nineteen náà ó ṣe gbàtí kinní náà ń já ọ̀pọ̀lọpọ̀ lásàgbó fún tán dìde tí wọ́n ń sáyé wọn lọ tí wọ́n lọ sẹ́ńtà àwọn òwúlẹ̀ lọ sẹ́ńtà bá ti máa gbó kásíá wọn dìde wọn <laughs> so irú ewé kásíá wọn ọwọ́ ń lọ mọ́kà ọwọ́ àjàdá ni ìtọ́ ewé kásíá ni mo fẹ́ lọ́ọ́ ta ní mọ́kà o kò sí láì fi tó o bá sì ta ewé kásíá ìwọ náà ra ṣìmọ́ọ̀gù bọ̀ kíní ìborun tiwọn náà ọ̀rà bọ̀ ó tún wá tayọ̀ lọ́jọ́ ọba lẹ́kọ̀ọ́ sọmọpọ̀ lọ mọ́kà òṣòwò lọ ó tún ṣe kíní ọlọ́ọ̀ni kò sí láì fi o ọlọ́ọ̀ni kò sí láì fi laysa alaykum junahun. laysa alaykum junahun an tabtagu fadlan min rabbikum. kò sí láì fi bí kẹ lọ mọ́kà kẹ tún sọ pọ́lọ́ ó ní mo fẹ́ sòwò kí n lówó darí ọlọ́ni ò sí láì fi. fàídà àbáwọ̀tún mi àyọ̀fà àti fàgbọ́wọ́ ẹ bá da gẹ̀rẹ́gẹ̀rẹ́ tẹ kó lára fa ibi tá n pè ní mashari la ẹ lọ bẹ masjidu nimra ẹ lọ bẹ ẹ lọ bẹ àti sọbi tí ń jẹ alimashari la haram abẹ́ àti sọnù àwẹ̀ ajúwe bẹ̀ dáadáa ọ̀nà mẹ́ta làwọn afa sọ́npa yẹ àmì ìtọ́fẹ́ súnmọ́jù ni ibi tí wọ́n ń pè ní masjidu anamra ẹ lọ bẹ ẹ lọ ẹ ẹ ẹ ẹ lọ ṣe àsìkiri fọlọ ń bẹ ẹ lọ sin lọ ń bẹ. ibẹ̀ wọn lẹ́sìn lọ dúpẹ́ pé ọlọ́run mi wà nàmọ́ jẹ́ mùsùlùmí. wà náà bẹ́gẹ́ tó di mùsùlùmí tẹ̀tẹ́lẹ̀ ẹ ti wọ̀ gbé kẹfìrí ní tẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ ń lẹ́tì lọ́dún pẹ́pẹ́ di mùsùlùmí ló fi jásí pé ń tọ́ba lọ mọ́kà tọ́ba dé òtún gbọ́dọ̀ sí kẹfìrí má rárá kẹfìrí ní ń bá lóko lé bá tó wá bá kẹfìrí lọ tó dé òtún sí kẹfìrí ìyàrí ó pọ̀ ju tẹni tí ò lọ rárá lọ lórí náà bá fi lọ mọ́kà tọ́ba fi dé kọ̀ yóò tún àǹfààní wa ń bẹ níbi irun àǹfààní wa ń bẹ níbi zaka àǹfààní wa ń bẹ níbi àwẹ̀ sí ní ẹ̀yin lè má mọ̀ tuma àwẹ̀ Allahu akbar gbogbo bọ́lọ̀ ti dá wa ọ wá sí gbogbo ètò tá a bá tẹ̀lé tá ara wa ṣé ẹ mọ̀ àwọn dókítà medical doctor wọ́n máa dá àwẹ̀ fún yàn tí wọ́n dà láwẹ̀ wọ́n dà láwẹ̀ pé ìgbà báyìí sí ìgbà báyìí má jẹun kódà ó ṣègbà kan lágbàáyé àwẹ̀ ni wọ́n fi ń wo gbogbo abanu sàn tí wọ́n sọ fún yàn pé lọ ṣe twenty four hours pẹ̀lú tí ń ṣe ọ yìí má jẹun rárá ṣé ẹ mọ̀ pé lásìkò tá a wà yìí ìwádìí ìmọ̀jìnlẹ̀ fi rin lè pé èèyàn gbọ́dọ̀ máa jẹ́ kí inú wọn pa sófo láàrin fourteen hours sí sixteen hours lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ó wùjọ kan jẹ lẹ́sẹ̀ ó ní jẹun for good sixteen hours ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n lẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ àrùn kankan ò ní bàjá ẹ wò pẹ̀lú àwẹ̀ alamisi àti mọ́ndé. Okay tá ànábì ti wá sọ àlàmísì àti mande fún wa látọgọ́rùn ọdún kẹrìnlá abájúwe jáàmà fún ọ tí ọba yí ọ tó ọba máa ń ṣe jáàmà àwọn mẹ́ríkò yìí sọ fún ọ pé ẹ̀ẹ̀kan lọ́dún ọ máa donate ẹ̀jẹ̀ torí kẹ́jẹ̀ rẹ lè máa tún fresh padà ànábì ti júwe jáàmà fáwọn àti pé ìjáàmà ń bẹ tẹ́tẹ́lẹ̀ ẹni bá ń ṣe jáàmà ò kó donate ẹ̀jẹ̀ mọ́ bẹ́ẹ̀ làwẹ̀ Ramadan bẹ́ẹ̀ bá ń gbààwẹ̀ ẹ̀ máa lálàáfíà ni ẹ lọ wo ẹ̀yìn Ramadan abálàáfíà wa ti máa rí yọ yàtọ̀ lẹ́yìn Ramadan torí pé àwẹ̀ gbígbà fún rẹ̀ ìwòsàn ni àwọn aláǹfààní àwẹ̀ kọ́dà àwọn medical doctor ń dáwẹ̀ fún yàn ó dáwẹ̀ fún àwẹ̀ tó jẹ́nẹ́rà tí gbóyún ọmọ tí wọ́n ní ẹ máa gbà ní sèétẹ́ ìfura mà wọ́n ní ẹ máa jẹun alẹ́ lagun mẹ́fà wọ́n ní ẹ máa make sure pé ń sùn lébi ẹni tó sùn lébi inú kí ló wà. torí pé òní ṣiṣẹ́ lóru náà fi ní kó sùn lébi torí wọn kò òní ṣiṣẹ́ lóru ọ̀sán ló yẹ kó wọ́n da sí fún ọ. wọ́n wà ní ẹjú tẹ bá jí làárọ̀ ẹ kọ́kọ́ wá mú mi ẹ wá jẹ èso tábà sínú èso náà kà fi sínú omi náà kà mú wọ́n wà da ọ láwẹ̀ òru látago mẹ́fà di abẹ́ aago méje àárọ̀ ọjọ́ kejì tó tó jẹun wọ́n wà ní kọ́kọ́ jèso kọ́ wá mú mi kọ́ wá sinmi tọ́ bá di bí ilẹ̀ fún àárọ̀ kọ́ ẹ̀sẹ̀ wá jẹun. ìfipipanu náà ní jáwé eléyìí wá ní ládàá eléyìí ò ní ládàá sẹ̀ǹpá ń fa àwọn amínà sẹ́wọ̀n tó ń ní ẹ̀wọ̀n táwọn wáyé àwọn ò ní jẹun o ọ̀ǹtẹ̀lì kíjọba ṣe tí kò ní ládàá wọ́n kàn gba àwẹ̀ náà ni ìfipipanu náà ní jẹ́ àwẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wà àláfíà máa padà sí la máa padà sí la gan irisirisi àwẹ̀ làwọn yẹn ń gbà nítorí àláfíà àwẹ̀ kan bẹ́ẹ̀ tí wọ́n ń gbà ní sísìn nítorí àláfíà. ó ní kọ́ ra omi omi kan wọ́n ń pè sí nàbí kí ni ń pè ó ní ọ wá sí bí ijó ọ̀sẹ̀ kan ò ní jẹun lọ́mọ ọ̀sẹ̀ kan ò ní jẹun rárá àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ máa mú mi kan tí n bá mú mi kí ni ọmọ sí yọ máa tọ̀ yọ máa tọ̀ yọ máa mú mi yọ máa tọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan yọ wá bẹ̀rẹ̀ sí jẹun padà yóò gé ní àlàáfíà torí gbogbo àrùn ara pátápátá omi ò sí kíní àmọ́sẹ̀ kan ló fi ṣe o ọkàn máa mọ mi ò ní jẹun rárá ọkàn máa mọ mi gbogbo ẹ̀ pátápátá àwọn eríṣiríṣi ni tí wọ́n fi ń dọ́gbọ́n sí àlàáfíà ara láti tọ́jú àlàáfíà bọ́lá bá ní ká máa gbà wẹ̀ ẹ̀ sàmì pàwọ́ lálẹ́ àlàáfíà bẹ́ẹ̀ lálẹ́ àlàáfíà bẹ́ẹ̀ ló fi jásí pé arkanul islam al-khams tí mo ń sọ̀rọ̀ lórí ẹ̀ márààrún ntọlọ tọlágbára jù lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ tó sì jẹ́ tọlọ́run pàmbélé ni má ṣe kínní wọn sẹ bọ bẹ́ẹ̀ tó jásí pé ọbọ náà máa padà lábọ fẹni tí ń ṣe láyé gan láburú gbogbo ẹni tí bá ń ṣẹbọ láyé náà yọ padà lábọ sí láburú gbogbo ntọlọ ń pẹlẹ bọ náà bá a ti pè ntọlọ nìkan náà bá ọba ṣe náà àbọ rẹ ń bọ léyìí láburú gbogbo anabi Ọlọ́run <coughs> gbogbo àwọn anabi Ọlọ́run pátápátá gbogbo anabi Ọlọ́run nuhu ni hudu ni sọ́ọ́lì ni musa ni ó fi kan gbogbo wọn ṣùáìbù gan lọ́bí àyà ni bóyá sọ́ọ́tù hudu lọ́wọ́ lọ́bí àyà ni gbogbo wọn pátápátá iṣẹ́ tí wọ́n ń jẹ́ ni ẹ má ṣẹbọ iṣẹ́ tí gbogbo ànábì ọlọ́run jẹ́ ni gbogbo ànábì ọlọ́run iṣẹ́ tí wọ́n jẹ́ nù wọ́n mọ̀ pé yá qawm ubudullaha ma lakum min ilahin ghayruhu bílẹ̀ yaba tún yóò tún ní ya qawm u'budu Allaha sotiri bẹ́ẹ̀ ma lakum. ọba mi ni wa laqad arsalna Nuhan <clears throat> àwọn ọlọ́run rà nábì Nuhu. walaqad arsalna Nuhan ila qawmihi ara nabi Nuh asáwọn àjọ rẹ̀ naam. inni lakum nadhirun mubin. Nuh àwa ń sọ fún wa pé inni èmi Nuh lakum sẹ́yìn èèyàn mi tí wọ́n rán mi sí yìí nadhirun mubin olùkìlọ̀ fún yín tó yẹjú ni mí wá kìlọ̀ fún yín ni. gbọ́dọ̀ fẹ́ nìkankan lẹ́sìn ẹ gbọ́dọ̀ sin kankan ilá Allah àfẹnití ó gbèsìn ẹ̀ sin ta gbọ́dọ̀ sìn níjẹ́ Allah alimaluhu ẹni a gbọ́dọ̀ sìn alimaluhu ẹni a gbọ́dọ̀ sìn òun ní jẹ́ Allah òun ní fún lẹ́sìn. inni akhafu alaykum adhaba yawmin alim. ẹ bá wọ̀rọ̀ yìí nísìn nígbà tó kìlọ̀ pé kí wọ́n fọ́lọ́ lẹ́sìn tán kí ló wá lé e ó ní inni akhafu aleikum adaba yawmin alim ẹ̀rù ń bà mí ìjọ yẹ ìjọ alikiyama kẹ́ ẹ má jìyà ẹlẹ́ta ìlérò ṣé ẹ mọ̀ pé tó bí àwọn ni àìsífọ́lọ̀ ní kọkarùn kọkawé kọkasaka kọkaájì ntínú àwí yìí pẹ̀lú àdìsí màá sọ ọmọ jábàlì ta túlẹ̀ kan kí ni yàtọ̀ ẹ́ eh? ọ̀rọ̀ ẹbọ àti màṣẹ bàdà náà ni màá sọ ọmọ jábàdé là nàbí sọ pé kéde ìkínú àná ní sìkìlẹ̀ náà wí ń bí lẹ́ẹ̀fì ni pé tàwídìí sáwàdà o èèyàn gbọ́dọ̀ bá kàtàkàtà débi ẹbọ o wọn náà wọn náà tọ́ba sí o lè bá wọn náà wọn náà débi ẹbọ kọ bàbá wọn bọ́ọ̀sì ẹbọ wà rí ìyọnu ọlọ́run kò ṣeé ṣe náà. wà ẹni tá a ránṣẹ́ àwọn samudawa àwọn samudu àwọn là ń pè ní samudawa ẹni àwa ránṣẹ́ àwọn eléyìí sọ́ọ́lìhù ni. sọ́ọ́lìhù náà wá ń sọ fáwọn ọjọ́ rẹ̀ pé yá káwọ́ ẹ̀yin ìjọ mi ọ̀bùdó lọ́ọ̀ha ẹ̀sìn ọlọ́run. kò sẹ́ni kankan tẹ́ ẹni fúlẹ́sìn mọ́ tó sọ́ba ni ṣe bó lòun náà lọ dá yín láti inú ilẹ̀ tó fèpè da yín. ọwọ́ afẹ́pẹ̀ dá yín ṣe ṣe ilẹ̀ tán wá lẹ́yìn náà ní kẹ́ ẹ máa lò lẹ́nìí ilẹ̀ wọn ti dá wa fa àwa làá tó ń lò ó àbílẹ̀ kẹ́ ti dá wa ni àbílẹ̀ kọ́ ni níbo wọ́n ti bùkún ádámà ọlọ́run tó wá sọlẹ̀ ń di tá a máa lò ọlọ́run sọlẹ̀ di tá a máa lò ọlọ́run nítọ̀ mo ti dá yín bí ilẹ̀ o ẹ máa lọ lo ilẹ̀ náà kọ́dà àǹfààní ilẹ̀ yín lé ní ṣe rí àǹfààní tí ń bẹ lérí tí ń bẹ bí ilẹ̀ tá ń tẹ̀ yìí òdodo kan mo fẹ́ sọ fún yín o ọmọ anabi adamu lè jẹ àǹfààní ẹ̀ tán ti ìdíjọ́ àlùkìyàmà àǹfààní tí ń bẹ nù lẹ̀ yìí lérí ilẹ̀ tá ń lò yìí kí wọ́n dá wa kátàǹsì eleven kátàǹsì hundred ta wà lórí ilẹ̀ yìí àǹfààní ilẹ̀ àìlè jẹ tán abẹ́ ìrùkọ́ àlejẹ́ tán ni. Eh? náà ah, lè jàǹfààní ilẹ̀ tán tí ń bẹ́nu lẹ́ kọjá ní ó jù wá lọ ó jù wá lọ púpọ̀ bó ni wọ́n ti ń wa epo ẹ́ bó wọ́n ti ń wa góòlù bó wọ́n ti ń wa bàdákà bó wọ́n ti ń wa símẹ́ǹtì bó wọ́n ti ń warin gbogbo àwọn aṣọ táwọn igi ni wọ́n fi ń ṣe é. Kini ń wú igi gbogbo àwọn tá ń jẹ àgbàdo jéró iṣu ẹ̀wà ráìsì ibo ní wù ú àwọn ẹranko màálù àgùntàn ewúrẹ́ tá ń jẹ kí làwọn náà ń jẹ koríko lẹ̀ ọlọ́run dá wa nulẹ̀ tán wastamarakum fiha ọwọ́ ni ẹ máa lò lè lọ́wọ́ yóò sì tó yín lò ilẹ̀ ń sì tó wá lò dáadáa àlejò orí ilẹ̀ tátàlìkì àwọn ọlọ́run èdè o omi omi omi tí wọ́n fi ń gbẹ́rù káàkiri ayé ara bọ̀dọ̀ òun náà ara lè ní báwọn kò tó bẹ̀ ló dùn mí ọ̀fọ̀ jẹ́rìnà fiha anhara àwọn ọlọ́run la sáńpẹ̀ pé ọ̀yá kó ló ọmọ sáyà yìí fún yín gbogbo ń tà ń fẹ́ pátápátá yìí rẹ̀ láti bí abùkátà anábì parí ọ̀rọ̀ kò yí àwọn èèyàn ni anabi ni otolobo rizqakum min khabaya ardi ẹnu tó anabi sọnù o àwọn aládìsí àwọn tó wá gbé wá lọ́wọ́ tubílà káyìí wọ́n ti mọ̀ anabi ni ẹ máa wá gbogbo àsìkí yìí ní kọ̀rọ̀kọ̀rọ̀ lẹ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ lẹ̀ ẹ máa lọ wá àsìkí bẹ́ẹ̀ máa rí àwọn tó wá gbà àdìsí wá wá ní wàlmúrọ́ọ̀dù wọ́n ní táwọn olùkọ́ anabi gbà lérò ní azari ò ká máa dáko anabi ọ̀sà kọ̀kọ̀ dáko kó ọkàn ni ẹ máa wá àsìkí yìí ní kọ̀rọ̀kọ̀rọ̀ ṣé kọ̀rọ̀kọ̀rọ̀ lẹ́kẹ́ ti rí gbogbo ẹni bó wọ́n ti ń wa góòlù níbo wọ́n ti ń wepo aásìkítà nàbì ni a máa wálé ilẹ̀ nù ni kí wọ́n wá jòkókó nígbà náà ò ní ṣiṣẹ́ tà nàbì ni a máa lọ wálé àwọn ẹgbẹ́ rẹ̀ ń wepo wọ́n wa góòlù wọ́n wa rìn ọwọ́ àjòkó kalẹ̀ ọlọ́mọ sí jálàbí ebi wọn ti ní ọwọ́ àzìkí orí pópò nù ni ọ ebi wọn ti ní ọwọ́ àzìkí nù hmm? àwọn kan tó ń wa granite wọ́n máa ta fún wa àwọn òkè ń bẹ tí wọ́n ń fọ́ tí wọ́n ń kan ọlọ́ lábẹ́ òkè gbogbo ìsàlẹ̀ omi pátápátá tó bá jẹ́ omi gidi pẹtrol lọ́wọ́ ń bẹ gbogbo àwọn ilẹ̀ pátápátá góòlù wà ń sálẹ̀ rẹ̀ àwọn góòlù mi eré òkè báyìí lọ́wọ́ wọ́n kàn máa bùkẹ́ báyìí wọ́n máa lọ́ lọ́yọ́ máa di góòlù ni wọ́n wá jókòó kalẹ̀ ǹjẹ́ kí lọ́ọ́ mọ̀ sí ọlọ́fẹ́ máa dá yẹn lóhùn láì ṣe kọ̀sọ́tántì <laughs> ọ̀nà kọ̀sọ́tì lẹ́ni ìyàtọ̀ lọ́nzánú kọ́nsọ́ọ̀tì pẹ̀lú èṣù ọlọ́run kọ́ sànú ni ọlọ́run má jẹ́ àgọ́ bẹ́ẹ̀ yẹn bá ti gọ̀ tiẹ̀ ti gbé bẹ́ẹ̀ yẹn bá gọ̀ tiẹ̀ ti kíni Islam ti júwe nǹkan fún wa nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ suratu suratul mulk ó ní famshu fi manakibiha. famshu fi ẹ máa káàkiri gbogbo lẹ́tí mọ́ dẹ́ máa gbogbo kọ̀lọ̀kọ̀lọ̀ bẹ́ẹ̀ máa wọ́ kí. wàkùn ẹ máa lọ wá àsìkí tẹ́ ẹ máa jẹ́ ń bẹ̀. ọ̀dọ̀ mi lẹ́ ń padà bọ̀ o kò ní ẹ jòkó sójú kan ó ní ẹ máa káàkiri ẹ máa wá àsìkí tẹ́ ẹ máa jẹ́ kí. gbogbo àwọn ẹgbẹ́ rẹ jí láàárọ̀ kùtùkùtù wọn lọ wá katapila wọn fọ́ dranẹ́tì wọn ń ta wọn dolówó ìwọ wá jòkó pé tọ́ yín lóhùn àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ́ẹ̀ bí wọ́n wà lérí omi láàrin agbami làwọn míì ń gbé tí wọ́n ń fa epo tí wọ́n ń wa epo àárín agbami ọkọ̀ ojú omi ti wà tí wọ́n ń gbé láàrin agbami tí wọ́n máa lọ fa epo nísàlẹ̀ omi tí ó bá fi lọ oṣù kan ó lè má wọlé àmọ́ tí ó bá fi da dídé owó tí ó kórè owó díẹ̀ kọ́ àwọn àkàwà ń bẹ tí wọ́n wà nínú gbó tí wọ́n wá góòlù tí wọ́n gbé katapila báyìí tí wọ́n rí bọ́ọ̀lẹ̀ tí wọ́n wúlẹ̀ wúú tí wọ́n máa sa òkúta góòlù sẹ́gbẹ̀ẹ́ kan báyìí àwọn ẹnjìnì tí ń jọ wá àwọn èyí tí ń yọ wá ọkàn àjòkó sójú kan ọ̀rẹ́ sọ́ọ̀bù òjòkó ni wọ́n fẹ́ dé wọ́n fẹ́ dé àwọn ta ni ń bọ̀ bẹ́ẹ̀ náà bá sì wá gọ̀ títí gbogbo wàhálà tẹ́ bá sì ẹ lọ́rù fún ẹ̀yin gọ̀nù ẹ gọ̀nù ọlọ́ni ìgbà tí àwọn sàmúdà tí sọ́ọ́lì wọ́ọ́ bá wọn sọ̀rọ̀. qala ya qawmi ibudullah. ibi tá a ti lọ́nà ó ní ya qawm èèyàn mi ubudullaha ẹ fọ́lọ́ lẹ́sìn ẹ̀sìn lọ́hùn. kò sí ẹni tẹ́ ẹ lè fún lẹ́sìn tó jọba náà lọ. ọba àwọn ló dá yín láti inú ilẹ̀. ọlọ́run tó wá ní ẹ máa lo lẹ́hún náà pẹ́yìn náà ni ẹ máa lo lẹ́nì. ẹ mọ̀ tọrọ àfẹ́ríjì ń bẹ bọ̀. ẹ tó wọ́n bí pẹ́ sẹ́fọ́ pẹ̀lú ọlọ́run o. bẹ́ẹ̀ bá ti túwọ́ ń bí ẹbọ tẹ́ ẹ tọrọ àforíjì ẹ wá darí sọ́dọ̀ ọlọ́run. ọba mi kọ̀ríb ọba tó súnmọ́ yín ni mujib tí ó dá yín lóhùn tẹ́ ẹ bá ní ó ṣe fún yín. قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا Saliu ní Saliu àwọn ọjọ́ rẹ̀ ní Saliu a ti ń wọ́ tẹ̀tẹ̀lẹ̀ kò tó wí tó wí a ti ń wọ́ òkì tẹ̀tẹ̀lẹ̀ ọwọ́ fẹ́ tẹ ọ̀nù náà. àtẹnuhànà àná àkúdàmáyà àkúdù àbá àkúdà. jama jama ẹ gbọ́ mi kẹfìrí ọ̀ yàtọ̀ ìmọ̀ni kẹfìrí ò igbe táwọn kẹfìrí tòní ń ké náà làwọn àtàná náà ń ké. igbe táwọn kèfèrí tàná ń ké làwọn tòun náà ń segin ni ariwo táwọn tàná ń pa làwọn eléyìí náà ń segin ni ẹgbẹ́ ìsìn fún sọ́ọ́lù. wọ́n ní sọ́ọ́lù atẹni hana sọ́ọ̀wọ́ akọ̀ fún wa ni anna abuda pé ká máa sìn mọ́. yàrá olùhàbà ìtàwọn bàbá wa sìn lọ́fẹ́ sọ fún wa ká má sìn má bí àwọn tòní náà sọ pé wọ́n ń da ìlànà àwọn bàbá bí bàbá rẹ̀ abáwa jẹ́ lẹ́bọ̀ ta ni ọmọ ṣẹ̀bọ̀ mọ́ sí wọ́n fẹ́ padà sídìí ẹbọ ni àwọn bàbá wo gan lẹ̀ ń wí àwọn bàbá yẹn bí wọ́n bá ní mistake àwọn olùkọ́ta òyìnbí làwọn ń ṣe ni mistake yẹn àwọn ọ̀gbà fáwọn sí na wọ́n gbà kórìí dáadáa làwọn ṣe kí ni ìgbà amọ̀sí wa tí o gbé wa kílíà ṣebí torí kó lè kílẹ̀ àwọn ìfìràn wa lè kéwú. Ah, wọn ò já lọ léèwé wọn ò já kọ́sẹ́ wọn ò kọjú wa sọ́nà òwò wọn ni ẹ máa lọ lè kéwú. àwọn fẹ́ kẹ́ ẹ já àfẹ́ sìn àwa kéwú tán àwa já àfẹ́ sìn tán àwa rí i pé táwọn bàbá yìí ń ṣe èyí dáa èyí ò ṣe kí ni ẹ̀yin wá ń sọ fún wa pé ìtí ọ̀dà ni sí àwọn baba yẹn fẹ́ kọ̀tínú ìtírò àwọn ìjọ sọ́ọ́lù náà wíńjọ nínú. wípé àwọn àmọ́ sọ pé ah, àwọn tó ẹsẹ̀ dé yìí ìmọ̀ tuntun ni wọ́n kó dé wọ́n fẹ́ dá lànà àwọn bàbá rú ah bàbá sílẹ̀ ìlànà tó da wọn dàrú ìlànà tí a bá rí dàrú ọ̀dà tètè nani àwọn bàbá yẹn ẹ̀ kàn máa ṣàdúrà fáwọn eléyìí ni kọ́dà ẹni eré gbogbo wọn ibi wọn rí ma ni wọ́n ṣe ma wọ́n gbìyànjú di gbogbo ńtọ́ dàrú púpọ̀ wọ́n gbìyànjú kan tí a rò pé bá dà ní àwọn àbáwò lẹ́ ń wí gan àwọn àbá tí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ láti rájàbù wọ́n fi sàbánu lé wọ́n fi ràmdánà lé wọ́n fi ti dàsà wà lèlè tí wọ́n wá yọ̀nà ọlọ́run tí wọ́n fọ pé Rájàbù sí ń bẹ̀ yọ̀nà ọlọ́run wá débẹ̀ yọ̀nà ọlọ́run ni yọ̀nà ọlọ́run wá débẹ̀ lẹ́yìn náà gan bàbá tẹ̀ ń wí yẹn gan ẹ̀yìn yìí gan ọ̀jọ̀ wọn láwọn bàbá táwa mọ̀ láwọn bàbá táwa mọ̀ ẹ̀yìn yìí tẹ̀ ń pariwo kì í ẹ̀ ju àwọn bàbá ni bẹ́ẹ̀ mi ò tiẹ̀ mọ ẹnìkan mọ́ mọ́ bàbá tèmi ara àwọn bàbá ni bàbá tèmi náà àbí kí n wá láyìn àmọ́ mi ò ní baba rí nínú yín omi ò ní baba rí nínú yín baba tèmi ìjòkó làárọ̀ tí wọn bá jí làárọ̀ báyìí tí wọn bá sàlá tí wọn bá pa darí fájírì tí wọn bá kíndùn àtàwọn ọgbà lukura síwájú tí ó bá fi di magiribi wọn sọ̀kalẹ̀ ajásí pé yìí lẹ́yìn náà ń ké ni ta àdìdí sí ẹgbẹ́ tìláwà báwọn lẹ́ bá ń ṣe ah, takọ́ ṣùfù nìyí wọn ẹnìkan ò ní yà sí yìí akàdìgbẹ́ fẹ́ jẹ́ ọ̀bádùn sack a sì máa gáìdì yín pé ṣèyí báyìí kọ́ mọ̀ jẹ́ bds bẹ́ẹ̀ gan ẹnìkan ò ní pè yín ló kọ́ tẹ̀ jẹ́ láéláé ẹnìkan ò jẹ́jẹ́ abidi kẹ́nìkan ó dìde sí ẹnìkan ò jẹ́jẹ́ mutana sick ẹni tí ń sin lọ́ọ̀ ní jẹ́bẹ̀ kẹ́nìkan wá dìde sí pé kọ́ mọ̀ jẹ́ nẹ́ẹ̀sì kù mọ́ kọ́ mọ̀ jẹ́ tí ó sin lọ́ọ̀ mọ́ rárá nítorí bá kà kúmbẹ̀ láàmà pàkíyèsí pé ẹ̀bá ṣèyí báyìí ẹ̀bá ṣèyí báyìí kọ́dà á tún máa pé ẹ̀ ṣàdúrà fún wa gan amẹ́yìn tẹ́ ń jó jíjó tẹ́ ń lọ lílọ tẹ́ ń gógógó tí baba tiẹ̀ bá ń lọ lílọ tí ń jójó tí ń gógógó o lè máa pe baba rẹ̀ ń kèfèrí baba tèmi lọ lílọ kèé gógógó kèé jójíjó àwọn tó baba mi láyé bẹ́ẹ̀ lérí baba yìí baba mi dáadáa baba tó jòkó lẹ̀ wọn ò fi baba mi ṣe lójú ayé wọn wọn ò dọ́dọ̀ wọn kí wọ́n gbé bu fún wọn rí wọn àti àti ẹ̀ máa yin máa ti ń jẹ́ bu. ẹ̀yin àfa yìí náà tẹ jogun ẹ̀bùrọ̀ àwọn baba yín tẹ́ àwọn baba yín kèfèrí tẹ́ ń pè wọ́n láfa àwọn baba yín kèfèrí tẹ́ ń pè wọ́n láfa ẹ̀yin náà lẹ́jẹ́ àmọ́ so ẹ̀yin tẹ́ wá ń pa àwọn bàbá àtàná àwọn bàbá àtàná táwa mọ̀ wọn èé serú yìí <clears throat> àwọn bàbá àtàná táwa serú yìí ẹ pe tí wọn ò wọn ní àwọn bàbá yẹn Ubadu ni wọn bàbá kan bẹ nìbàdàn <clears throat> bóyá ti jẹ ní àbíjàrún ni wọ́n ń pè <clears throat> bàbá yẹn ọjọ́ náà nínú àwọn tí a máa ṣàdúrà tàdúrà máa ṣe kínní tí máa gbà mo wá bá Dr. Abbas Dr. Abbas inú kọ́ wà lamẹ́ríkà báyà bí UK àjọ wa pàdé Saudi Arabia bàbá yẹn wá ní gbogbo ẹni bá kọlu ọlọ́run máa kọlu olú ẹ̀ ni bàbá Sádìkù ẹni bá kọlu ọlọ́run ó ṣe kí wòlíì ọlọ́run ni bàbá Sádìkù Dr. Abbas wa ń sọ pé ẹ máa gbọ́ o púpọ̀ òun gbọ́dọ̀ bàbá sádìkù púpọ̀ òun yẹn máa sọ pé bàbá sádìkù níná kàlí lọ́wọ́ ó ní nǹkan gan púpọ̀ òun wá gbọ́dọ̀ ẹ̀ láì mọ iye ọdún bàbá yẹn tílẹ̀ ó fi mọ́ nẹ́fìlà ni ó ní bàbá sádìkù ó nẹ́fìlà láti bíi twelve ọlásùbà ni ọ̀lànjà ó ní tọ́ba wa lòde dágbé wọn pé ìmọ̀mù bì kan wọ́n ṣe gbà ìmọ̀mù lọ ìmọ̀mù darí ó ní darí báyìí tì láwà lùkúrán ni ọmọ sí ó ní tẹ bá ń sọ̀rọ̀ ẹ̀ ń ta pé àbàbá sádìkù ní nǹkan lọ́wọ́ olówó máa wò pé bàbá tóun bá gbé tó yẹ pé náfìlà àti tìláwà ni ẹni tọ́ba àbágbé ní sọ̀rọ̀ yìí o bàbá yẹn nísìnyí sọ̀wáàmù kọ̀wáàmù ni aláwẹ̀ ó náfìlà ni ọwọ́ sọ̀rọ̀ wa tẹ́wọ́ gbàá ìbáda rẹ̀ ẹ wá ń kọlu nǹkan wá ń ṣe yín ẹ wá ní ń sàsí yín. sẹ́yìn ọkọ̀ lẹ́ni eré kí nǹkan mọ̀ sí i mọ́ni adáli wàlí yan fàkọ́dá adántùhù ẹni bá kọ́ lẹ́ni mi mo ti palẹ̀ mọ́ ogun dé èyàn ọkọ̀ lẹ́ni ọlọ́run kí nǹkan mọ̀ sí i ẹ̀yin wá rò pé ńgbà tí ẹbọ ń bẹ lára yín tẹ̀ ní mọ́ni tí mọ́ni yàn yanjú ẹ gbàgbé bí yẹn bá ti kọlu yẹn tí nǹkan bá ti ṣe ọ́ náà ni ẹ gbàgbọ́ lọ́hún bí jẹ́ ni rẹ̀ ẹni bá gbógun tẹni ọlọ́run ọlọ́run gbógun tì í àwọn bàbá wa tà náà àwọn tẹ̀mí mà nù wọn ẹni rẹ̀ ni wọn mí bá ń sọ̀rọ̀ wọn dáadáa tí ń ṣàdúrà fún wọn ẹlòmíì lágbọ́yé ntí òjò lágbọ́yé méjì ni àkọ́kọ́ bàbá rẹ̀ ṣe bàbá rẹ̀ bàbá onákàlí bàbá oníjàgídíjàgan bàbá tí ń wùkú òun ló bí ọwọ́ àrò pé bàbá tòun ti rí òun náà yọ wá gbédájọ́ bàbá ìlérí àwọn bàbá yòókù bẹ́ẹ̀ mi náà ti ń gbédájọ́ bàbá tèmi lérí àwọn tí. asáàmù àfa tó yẹ pé àbá rẹ̀ ládùúgbò wọn òun àtẹnìkan já nígbà wọn já ládùúgbò wọn ìwà ń bínú lọ wálé bí ti ń lọ léwu ń lọ sanákàlí ni ẹ tètè mú o wọ́n wá lẹ́ǹgì lẹ́sẹ̀ rẹ̀ bá kán lẹ́ǹgì tí wọ́n lẹ́ǹgì ẹsẹ̀ tọ́kàntọ́wọ́ wọlé náà lọ́ba kú bírò ọmọ eléyìí náà bá sọ̀rọ̀ àwọn baba àtàná nísìnyí baba àti ẹ̀hún náà ni ọmọ fi ṣe kí ni kọ̀ọ̀kan ní dákọ̀ kí baba mi ni báwa ti di dákọ̀ baba ti wa kálukọ́ jáde kó júwe baba rẹ̀ àbí kí n wàhálà àbí kí n wàhálà tó bá ti ẹ̀ pọ̀ ọ̀rọ̀ àwọn ọjà ọjà pé mi náà bá ń parọ́ láti jẹun ọ̀yẹ̀ òun ti já mi ń sọ pé lẹ́rìí rè mo tún ti mẹ́lẹ̀rí wálé nì bọ́tọ̀ ẹlẹ́rìí kan tó lójó kó yìí wọ́n bá bàbá mi láyé wọ́n tọ́jú bàbá mi wọ́n sì gbogbo ẹ̀ bàbá mi lọ́ ń bọ̀ ń bọ̀ lọ́ ń bọ̀ lọ́ bàbá mi ni chairman wa ń bí ajá lílé kí wọ́n bàbá mi ọlọ́wọ́ bàbá mi ò dàrú rárá kọ́lá kò dàrú kankan àtòkùrọ̀ àtòsòótọ́ kò dàrú kò dàrú irú bí mo ti jáde nù irú bàbá èmi kọ́ amẹ́ni bàbá rẹ̀ bá rí bí ò ti yẹ ó rí tó bá tán yọ àrí bàbá àwọn lè yan bú kọ̀wá ní lọ́sọ̀ kí bàbá mi yan bú yọ ọ̀la àwọn bàbá tàná kíní kan ni wọn àwọn bàbá tàná kúkú jẹ́wọ́ kí bàbá mi má sọ̀rọ̀ gbogbo àwọn bàbá. alhamdulillah alhamdulillah alhamdulillah ọlọ́run jẹ́ ẹlẹ́ni eré bí mi àdúrà tí ò lè gbà ní àwa dúpẹ́ tiwa a jáde níbi tó ṣe ní ni tó dáa tọmọ ọ̀rọ̀ bàbá mi ò dàrú wọn ò gbógun fẹ́ni kan rí wọn ò jójújó fẹ́ni kan rí wọn ò gbógun fẹ́ni kan rí wọn ò lọ́nílọ̀ fẹ́ni kan rí súnmọ́ bí n ṣàdúrà fún ọ ni súnmọ́ bí n ṣàdúrà fún ọ ni kọ́lá àwọn òtún sọ fún ọ pé tọ̀ mi bá ṣàdúrà fún ọ bá wọlọ́ ni ọgbà o bàbá òtún sọ bẹ́ẹ̀ fún ọ pé tí n bá ṣàdúrà fún ọ tọ́ bá wọlọ́hun. àbí kí n wàhálà kí n àtún akéwò tán kọ́ apá pípi tí bàbá yìí ń wúye àti bàbá yìí ó jòkó ní ẹbọ ọlọ́mọ gáìdì bàbá mi bàbá yẹn tí wọ́n ń lọ láì mọye ìgbà pé ọlọ́run sí ọlá fásúnà ọlọ́run sí afásúnà làáfà ọlọ́run sí ọlá fásúnà ọlọ́run sí ọlá fásúnà àdúrà kan tí a máa ṣe fún mi nù ni ó sì gbà lérí mi wọ́n mọ tí ń jẹ́ súnà àwọn náà ṣe súnà wọ́n abẹ́ lọ́nkọ́ lọ́wọ́n yọ ọmọ afásúnà náà ọmọ àwọn ọlọ́run ayọ̀ mí dìde àkọ́kọ́ kùn àwọn níwájú náà ẹsẹ mọ pé àwọn ọmọ tí wọn ń na bàbá wọn ń kó wọn na bàbá wọn náà lẹtọ ọkọ mọ tẹtẹlẹ bàbá tí ń jójíjó tí ń lọ nílọ tí ń gúngún tí ń sàsáwọn èèyàn ládùúgbò tí ń gbẹbọ tí ń gbé pèsè ẹn àwọn àfa àmọdá yìí là ẹ ń sàṣì ogbè yẹn káàkiri tọmọ yẹn náà bá gbọ́n tó bá ń pèsè bàbá àwọn nu yóò rí pé bàbá àwọn èsè yẹn rè ẹ mà bẹ́ẹ̀ ni àmọ́ kò ní lè dakọ̀ bàbá rẹ̀ jáde yọkàn kọ́ àgbàlagbà tànà ìtẹ́sí ọ̀dà kẹ́nìkan ni wọ́n kẹ́nìkan ni wọ́n kílẹ̀ rẹ̀ oníbàbà rẹ̀ ọ̀dà mọ́gọ́ àbí kí n wàhálà gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ jáde síta tẹ́ wàá ń pariwo pé <clears throat> àwọn alùsùnà wal jamaa wọ́n dé wọ́n fẹ́ ba sí àwọn bàbá jẹ́ bàbá tó bá ṣiṣẹ́ ẹbú á sọ pé ṣe ẹbú náà ní í ṣe láwìí abẹ́ẹ̀kọ́ ni gbogbo ẹ̀yin ọmọ tẹ́ wàá ń wí báwọn ẹ̀yin ní ṣe ẹbú ń bẹ lọ́wọ́ yín irú ìgbé táwọn kèfèrí ìtànà ń ké lẹ́yìn náà ń ṣe kí ni lẹ́ yìí àwọn kèfèrí tó tẹ̀lé sálíù wọ́n sọ fún sálíù pé àtẹnihánà. àtẹnihánà anna àgùntà máa yà ìwọ sálíù sọ kọ̀ fún wa ni anna abuda ká máa sìn máa ká ya àbúdú àbá una níta àwọn bàbá wa ń sìn sẹ́ńkọ́ àwọn bàbá wọn nǹkan kí nǹkan ni wọ́n ń sìn sálíù wá fẹ́ gbà lọ́wọ́ wọn abẹ́ẹ̀kọ́ ọwọ́ aṣọ musa lè gbé a ntí baba àwọn baba ń ṣe oníjà ṣe é mọ́ ni gbogbo ọmọ tí bá ń ṣe báwọn baba rè é ṣe baba rè é tẹ̀tẹ̀lẹ̀ gbogbo ọmọ tí bá ń pariwo pé gbogbo ẹni bá ti bá ń pariwo pé a ah, ní táwọn baba wọn ṣe wọn fẹ́ jẹ́ àṣe mọ́ àwọn agbé ẹ̀sìn wá láti Saudi wọ́n gbé ẹ̀sìn wá láti Maka àwọn ń ṣe ẹ̀sìn lárúbáwá àwọn alẹ̀ Saudi Arabia wọ́n gbé wá kìnìkà wọ́n gbé wá ẹ̀hẹ́n ẹ lọ́ọ́ mọ̀ pé òun àti baba rè òsì dédé tó ṣe kí ni tọ́gbàdùn tẹ̀tẹ̀lẹ̀ wọn ò tàwídìí tẹ̀tẹ̀lẹ̀ kí mo ní wọn ò tẹ̀tẹ̀lẹ̀ gbogbo àwọn ajá ijó jàtà àrùn ilẹ̀ yorùbá yìí náà sì tàwí náà là ń jà sí ẹ má sì jálàbí mọ́ ẹ má ṣẹbọ mọ́ ẹ má ṣègbà mọ́ ẹ má ṣàwòrán àwọn náà làwọn ò ṣe wọn làwọn ò gbà wọn lẹ́yìn ń gbowó sáwọ́dí ń táwọn ń jẹnu àbí ń jẹun wí náà kọ́hún wọn lẹ́yìn ń gbowó sáwọ́dí ẹjẹ́ àwọn náà jẹun tàwọn ọ̀nà jẹ kálukú lọ́tọ̀ọ̀tọ̀ wọn sọ tòyí di ọ̀nà jẹ kan ẹ bọ́ di ọ̀nà ìjẹ̀mí <laughs> ẹ àwọn abitọ yìí di jẹun kọ́lá ti bọ̀ tán ẹ̀gbọ́n tí ń wí ni èèyàn ní sọ̀tà òhídìí ti jẹ kó nóò sékíní kọ́lá ti bọ̀ tán ìbáàdà ni tàwíìdì gbogbo ẹni tí wọ́n ń kìlọ̀ bàdà fún yín náà kí ń gbowó Saudi èmi ò sínú ẹni tí ń gbowó Saudi ẹ tó tó gbọ́ dáadáa yìí ń ṣe bàdà tèmi ni ìbáàdà lèmi ń ṣe mi ò sọ pé ẹni tí ń gbowó ń gba aráàmù fa ẹ bá fún lówó tó bá gba halali ni fa àmì mi ò gbà àmọ́ tí n bá rí yín segin torí mo ní tí mo fẹ́ fi bíìsì ti gba ti Saudi náà àwọn tí wọ́n fún mi lẹ̀ yín segin ni ìgbà ọ̀rọ̀ ẹ̀sìn la yanjú ọ̀rọ̀ owó kọ́ ìwọ náà wáṣẹ́ tó ṣe tó fi máa rí bí wọn náà bá sì nídìí owó sọ pé èèyàn ọmọ aráyé ẹ dáwọ́ mo nídìí sọ́n fi ṣe àwọn tí ó dà fún ọ dà fún ọ àwọn èèyàn ń pè wọn fẹ́ ṣe bá de kí wọn dáwọ́ jọ fóun wọn dá mílíọ̀nù sí fún abẹ́ẹ̀kọ́ ni ó lóun kà fẹ́ dùn lóun fẹ́ ṣe bá de ọ̀yà òun ra mọ́tò kan ọ̀yà o òun fẹ́ kílẹ̀ mọ́tò yẹn máa dáwọ́ wọ́n sì dáwọ́ wọ́n two hundred million bí wọn náà bá sọ pé ọfẹ́ jí sí ọlọ́run ẹ mú owó wa fẹ́ jí sí ọlọ́run ọ̀rẹ́ ni tí ó ṣe kíni tí ó fún ọ ẹ má da ẹ má fi tàwídìí àti nǹkan dànkà ẹ má fi nǹkan kan rúkọ̀ dábàá o ìgbé táwọn kẹfẹ́ rí yóò ní nkélé yìí ní nké o ó pé أتنهانا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا sẹ́fẹ́ kọ̀ fún ọ ni أن نعبد ká máa sìn ما يعبد آباؤنا àwọn ẹbọ táwọn bàbá wa ń sìn náà. وإننا لفي شك مما تدعونا إليه مريب sọ́ọ́lì sọ́ọ́lì oníhìn oníhìn sọ́ọ́lì oníhìn oníhìn wa ẹ̀ ń nana àwa jama rẹ̀ yìí. awa n'o ye méjì ni ma tali o nana ere yi ntoni awa se yi a da to ye ẹ wo láti láéláé lẹni tí o ní imani ti máa da to ní imani wọn ni gini tí bi tí n sáyé òun kò ní níbi lọ́gọ́ ni àwọn olùkọ́ yẹn lè sáyé bá òun kọ́ mọ̀ ní yìí ti dáwùtù náà kọ́ wọ́n dáwùtù sálíù náà pé à ó lè máa sáyé bò tí ń sáyé ìwà iná náà láfi ṣakin mímá tẹ̀dí ó ná ilé tẹ̀dí ó nàná nàbí tẹ̀dí ó ná tẹ̀dí ó nàná ilé himori iyèméjì ń ṣe wá bí tó ní àwa sí i ìyẹn lè máa ṣe jọ́ wa ní kò ní ní tí wọ́n fẹ́ yìí ti lẹ́yìn ọlọ́run yóò ní tí wọ́n fẹ́ yìí ti iyèméjì ń ṣe wá sí ọ gbẹ̀ntì kọ̀bá ti ní tawhid tí ọmọ ọlọ́run lọ́kàn kò ní rí gbogbo orí ọlọ́run lórí ọlọ́run tó bá lólówó kan tó bá tóbi títí yóò ní ó níbi tó dì sí ẹ̀mọ̀ ni ọ̀tẹ̀ ń di ẹ̀mọ̀ ni tó bá rẹ́ nìkan tó lókìkí yóò ní kíni ṣé wàá rò jọ̀fẹ́ ni yóò ní tó fi gbé ń di ẹ̀mọ̀ ni tó bá rẹ́ nìkan tó dáa fún yóò ní kíni ọ̀làwọn ti ń gbé ẹ̀mọ̀ ni àmọ́ pé wá gbà pọ́lọ́hún ní ń dá kinní kan sí látọ̀dọ̀ a kò ní gbà yíyún ló sì pọ́nlẹ̀ yorùbá nísìn yorùbá gbà pọ́lọ́hún ṣe kankan o wọ́n gbà pé níbi tí o sì ní tó ń ṣe ni <clears throat> mi àwọn ọmọ bí wọ́n ti á yóò pònú tó bá wọn nínú ọ̀nà tó yóò pònú láyé yorùbá jẹ́ nọ́mbà wọn fa àbí ń pè yín sákèsí kẹ́ mọ́ gbọ́ ni ṣé ń pè yín sákèsí kẹ́ gbọ́ ní àbá ìjìnlẹ̀ yorùbá kí ni ọmọ ṣe ẹ́ yọ́ ma sẹ̀wà bí ṣe èbó òbí méjì ṣe èbó ń sẹ̀wà lárúbáwò òbí méjì ṣe wọ́n ń sẹ̀wà ẹ bá pamọ́ lẹ́yìn Yorùbá tọmọ bá jábọ́ lẹ́yìn rẹ̀ kí ni ó ṣe yóò ṣe kí ni yóò rí òwò ọjà ọ̀dà sọ́mọ ọ̀jábọ́ lẹ́yìn ìbúrí. <laughs> sọmọ ọjàbọlẹ yìí lárúbáwá rí sáwọn náà ní òhò wọjá ni ideology burúkú táwọn àlejò ẹnu pè mú láwù rẹ fún wọn táwọn náà wá gọ ọ wọn gọ ọ púpọ̀ yìnyín yẹn fọkànsẹ bọ púpọ̀ ẹ dákun jẹmọ sólówó ò sí lu ìbò ẹ àwọn alárúbáwò lówó àwọn China ńkọ́ àwọn Filipini ńkọ́ àwọn ará Singapore ńkọ́ àwọn ará Italy ńkọ́ tọ̀sí ogun wọn náà wọ́n ń sógun owó bẹ́ẹ̀ nìkan bá lówó lu ìwọ́n lè kíni wọ́n lọ sẹ́sọ ni ẹ̀ ọ́ sẹ́sọ owó ni ẹ̀ nǹkan báyìí wọ́n fi ń ṣe àwọn náà kà sẹ́sọ la fi ṣerú ẹ̀ ọ́ sẹ́sọ owó ni ṣé gbogbo àwọn ará Singapore yìí náà sẹ́sọ owó ni bí dẹ́ẹ̀ ti yáwọn èèyàn dé gọ̀dé báyìí kó oògùn wa ni wọ́n fi ń sowó babaláwo sámúná babaláwo ló yẹ kí Dangote ó jẹ́ Nàìjíríà yìí kọ̀yọ̀kẹ́ nìkan jẹ́ babaláwo tó Dangote tọ́lá nìkan fẹ́ lówó tó láfíríkà nísìn tọ́lọ̀ wa ní ọmọ Nàìjíríà lòun ọ̀yọ̀kẹ́ nìkan lóògùn tó Dangote abẹ́ẹ̀kọ́ ni tẹ̀sí á dìdàkudà kalẹ̀ tí imani ọ̀dà tákìdì ọ̀dà tẹ sọ ayé dìdàkudà tẹ wá ba ọpọlọ jẹ tẹ ba ronú jẹ tẹ ba gbọǹkajẹ gbogbo ọmọ kéèké wa ń sáré kàkí bí ó ti sunkún owó bákìdá lọ́bàjẹ́ táwọn ọmọ tí wọ́n fi ń géré yẹn lù sẹ́mọ̀ ni kálukú ti gbà pé tóun bá ti sògùn owó òun ó ṣe kíni òun ni wọ́n fi ń géré òun ni wọ́n fi ń géré àwọn èèyàn ni wọ́n fi ń eh, kó fún àwọn èèyàn ni wọ́n fi ń lọ gbomi ìwẹ̀ òkú ni wọ́n fi ń fa obìnrin nígbà yà ni wọ́n fi ń lèyàn fi ń wọ mọ́tò tí wọ́n rù wọ́n lọ́nu mọ́tò tí wọ́n lọ jó gbó wọn lógun táwọn èèyàn máa sọ kó pàrí lágbájá mọ́ o ògùn owó ni wọ́n fi ń ṣe. nígbà tí o sí tawhid tí o sí bẹ̀rù ọlọ́run tí o sí tawhid kò sí mọ́ ọlọ́run lọ́kan òun ló bí pé nǹkan kan ò lè dá sí àfikọ́ ládìjànú tí ó wà ní. dáwọn láti láyéláyé náà mi ti ń wíbọ̀ náà nù wọ́n sọ fún Sálì pé àwọn dáwọ̀tù ẹ pẹ̀lú bó tó ń ṣe yí fa torí èèyàn ò lè máa ṣe báyìí kọ́mọ́ níbi tí ó fi ẹ̀yìn tì náà. wọ́n lẹ́yìn àkọ́wé mi àwọn àìtún ah ọlẹ́yìn ìjọ mi bọ́lá ọ̀hún mi bá ti dá mi lójú ọba tí ń sìn tọ́ba sí kínní bá ti dá mi lójú. wà á tà ní minhu rahman. tó tún màánú lè pa bá mi ọba tí ń sìn dá mi lójú kò ní sìn ọba àwọn tó wá màánú lè pa bá mi. faman yansuruni minallahi in asaytuhu. ah ta ni àwa tún sọ mi lẹ́yìn ọlọ́run ta tún lulú ẹ̀ mọ́. in asaytuhu fama tazidunani ghayra takhsir. èyí tẹ̀yìn ń wí yìí tí ń bá tẹ̀lé yín ẹ̀ kàn kó fò bá mi lásán ni ẹ̀ kàn kó fò bá mi ni owó ìjà ń pè ọgbọ́n wá sógun owó wá sì sọ́rí wa wọ́n kàn fẹ́ ba tiẹ̀ jẹ́ ni òdodo mo sọ fún ọ o nǹkan tí máa sọ pé wá sógun owó ó fẹ́ báyé rẹ jẹ́ ni ẹni tí bá pè wá sógun ìṣọ́ra ó fẹ́ báyé rẹ jẹ́ ni ẹni tí bá pè wá sógun gbẹ́kúdé ó fẹ́ báyé rẹ jẹ́ ni ẹni tí ń gbé wá ṣe tajà yóò bá yèrè jẹ ni ẹni tí ń gbé wá ṣe mọ́darí kan yóò bá yèrè jẹ ni àwọn àlìjẹnu ti ṣe gbọ́ àlàyé ó ti ń yẹjú àwọn àlìjẹnu wọ́n ṣàlàyé àlàyé ṣe kí ni wọ́n ṣàlàyé ó yẹjú ó ní nínú àwọn èèyàn rìjálún. wà á wọ́n láwọn èèyàn kan bẹ nínú àwọn èèyàn tó jẹ́ èèyàn tí wọ́n máa wá sọ̀rọ̀ lọ́dọ̀ àlìjànú. àwọn kàfẹ́ ba tí wọ́n jẹ́ lásán ni owó ẹ̀dá ǹsẹ́ mọ̀dárí kan bá yà ara rẹ̀ jẹ́ ni àwọn àjànú ọba yìí rẹ̀ jẹ́ gbẹ̀yìn ni mo fi ń sọ lẹ́ẹ̀kan pé bọ́ náà máa ń ní àtibọ̀tán tí ò ní da fẹ́ni tí ń ṣe gbogbo àwọn mọ̀dárí kan gbogbo àwọn ní àgbékúdé gbogbo àwọn ní kíni tó ń ṣe àwọn kílẹ̀ mọ́ ṣe abẹ́yìn ò ṣe kò jẹ́ mọ́kọ rẹ̀ àwọn tí wọ́n ń wò mí lórí Facebook lè mú ọkọ rẹ̀ káwọn náà máa rán mi létí ẹ̀yọ́nú ayé gbẹtugbẹtu àgbélépọ̀tá arọ́bì ẹ ti kà tán ẹ̀yọ́nú ayé àwọn àgbà àwọn kan ní jágbó ẹ̀ẹ́dẹ̀gẹ̀dẹ̀ àgbà. awola ah, gbara gbọ hun bọ jọ ko mọ wa allahu akbar awon ko ti o mo gbo teru o mo bayan eyonu aye tani agba aye ti o ni ri loro pe eyonu aye ebi awon agba awon agba ti o se toka awon to ju awon àwọn tó ṣe kí ni ṣe é mọ̀ wọ́n ṣe é mọ̀ wọ́n tó jẹ́ ológun lọ ṣe é mọ̀ wọ́n àwọn alágbárí wọ́n yé ṣẹgbẹ́ ológun àwọn kí ni mo gbé wọ́n yé ṣẹgbẹ́ ìgbà táwọn ti gbọ́ àwọn slang yẹn wípé ayé àwọn àgbà àwọn kankan àwọn àwòbíà ọ̀dà bẹ́ẹ̀ ni aráyé bẹ̀rù àwọn àwọn wa sọ́ọ́sọ́ ayé síbi kan. wọ́n wà ní wọ́n mú lóko ẹ̀rọ ológun gẹ́gẹ́ o agbárí ni wọ́n wà wọnú gbó kan wọ́n lọ fi ṣègbó ayé wọ́n wà sọ àwọn ẹyẹ kọ́ wọ́n wà wá àwọn ìyá kan tí wọn ọ̀rọ̀ máa tọ́jú wọn wọ́n wọ́n ọkùnrin kan bẹ́ẹ̀ máa wá ń bí ten million ní lọ́wọ́ rẹ̀ yín náà ni ó ti lọ kó tó lọ nú ọ̀rọ̀ wọn bí náà ni lọ́wọ́ wá bí n sìnkì bá jẹ́rì sí kọ́lọ́wọ́ tó dá padà wọ́n tàn lọ wọ́n ní yóò lówó kó àjọjú sáwọn ayé wọ́n bá gbé gbọ̀nà express Ìbàdàn ó débi kan wọ́n gbé wọ́n kọ́nà kakọ̀ mọ̀nàmọ́ láago kan òru wọ́n ti ṣètò onúgbó yẹn kalẹ̀ tọ́lá àwọn gbólóhùn ayé òun kò sẹ́yìn tí ọ̀dẹ́rù bá wọ́n ní kó wá mìtì àwọn ayé kó wá mìtì àwọn àgbà ó làwọn wá bọ́ọ̀lù ẹnu mọ́tò bíi aago kan òru àwọn wà ń lọ wọn ò ti wá ṣètò bẹ̀ yẹn tí wọn bá ń lọ àwọn yóò mọ̀ sí tó tó ó lè rí ìhun jẹ <laughs> nígbà tó yá àwọn débì kan làwọn kan ya arúgbó kan tó lọ sọmọ yá lọ́dọ̀ akọ̀ ń gbé lágbájá ọmọ lágbájá máa wọlé ayé ni kò ń kí ọ àwọn ayé ń kí ọ lóru ó láwọn tó rìn síbi kan àwọn kan kòtò ńlá kan àwọn kan àmúlá kan gbàgàdà lẹ́nìkan ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ àmọ̀ pé àmú ayére o omi ayére o gbogbo ẹ̀ pátápátá wọn organize ẹ̀ nípa wọn fi wá débi táwọn ìyá méje wà gbogbo àwọn ìyàwó náà wá túrí rẹ̀ wọ́n lọ sọmọ́yà. So wọ́n á jòkó kétékété mẹ́ta jòkó mẹ́ta jòkó ọ̀kan wá jòkó báyìí wọ́n gbé nǹkan sáà ni wọ́n wọ́n sọ́sọ́ bẹ̀ yẹn bàtà ayé tiẹ̀ ń wí mu ibẹ̀ wọ́n ti wá bá sọ̀rọ̀ làwọn ayé ti wá jí sí ayé fún àwọn àlọ́dọ̀ máa gbà lónìí àwọn àgbà tẹ́wọ́ gbà ọ́ ọ̀dọ̀ máa gbà lónìí <laughs> bí wọ́n ti dá ní gbogbo tí ó ṣe tọ́lọ̀ kó tẹ́ mílíọ̀n kalẹ̀ à ń gbọ́rọ̀ rẹ ti dayọ̀ ó ti lọ́gbọ́ ayé ó ti dé ó ti mí ti ayé ayé. sẹ́mi pa àwọn eléyìí onísìn àwọn tó ju àwọn ológun àwọn òwúlẹ̀ sógun ètò ètò ogun ni wọ́n ṣe wọ́n ọ̀gánáìsì wọ́n ọ̀gánáìsì ètò wọ́n sì bẹ̀rẹ̀ sí lu àwọn èèyàn ní ibìtì ìrẹ́ pọ̀ dáadáa tí wọ́n ṣe wọ́n soko káàkiri oko ni wọ́n ń pè ṣe káàkiri àwọn ọ̀rọ̀ nǹkan là wá nígbà tí o sí tawhid ọwọ́ tẹ̀ ọ́ gbogbo ẹni tí ó bá sí tawhid ọwọ́ wọn ó ṣe kí báwa ti ń sọ̀rọ̀ yìí nísìnyí lọ́dọ̀ tàwọn eléyìí náà à ń jásẹ́ àbí kí là ń ṣe à ń jásẹ́ ni gbólóhùn ayé gbólóhùn àgbà gbólóhùn kankan ẹ̀yọ́nú ayé àwọn àgbàlagbà àwọn àjẹ́ àwọn oṣó wọ́n ti fi káwọn èèyàn láyà jẹ àwọn eléyìí wá ṣọ́ṣọ́ àwọn tí wọ́n lù ní pẹ̀lú gbólóhùn ayé àgbà nkankan wọ́n yẹ lọ nítọ̀ òyìdì bẹ́ẹ̀ bá nítọ̀ òyìdì gan wọn ò lè rí gbá ẹni tí a ń gbá lẹ́ni títọ̀ òyìdì ló ṣe kí ni tí ò gbóná bẹ́ẹ̀ nìkan ló ń lálàá sí ọ́n pé láyé rẹ mọ́tò lárò alámọ́ alábò èmi àlá kò tún lárò ẹ̀sìn ọmọ bẹ́ẹ̀ nìkan yìí nàìjíríà sọ pé ah, sójú òdùn yín ṣé nǹkan ò sójú yín ah, mo rò kójú yín wò balabala bọ́ọ̀ bá ti já gbogbo ráǹkì wọn sẹ̀mí àlàáfíà tọ́ọ̀ bá já àwọn ráǹkì wọn wà nù wàhálà o àtẹrẹkàbùnà tabakan à ń tabakin fama la hùn ọmọ tinú wàhálà kan bọ́ sínú wàhálà kan àbí kò ní má ní o má jẹ́ wọ́n máa ti bi wàhálà fi ọ́ sí wàhálà ọmọ aráyé ọmọ ti bi wàhálà kan fi ọ́ sí bi wàhálà kan ni wọ́n máa ti bi àmì wò kan fi ọ́ sí bi àmì wò míì níjọ́ wọ́n bá gbá ọ tó bá kanlẹ̀ hẹ́n wọ́n wá tó ọ lẹ̀ wọ́n tó ọ lẹ̀ wọ́n lé ọ àbárí ọ lé bọ̀rọ̀ pa ọ dànù wọ́n ti gbàtọ́ ọ̀rẹ́ tán èyí ò ní islam fi da làkìdá fi da ní tawhidi fi da gbogbo ẹni tí ó bá ṣe jẹ́nà tawhidi yóò mọ bó sọ àwọn tí ó mọ gbá ní. kí ni sọ́ọ́dì wa sọ fáwọn àjọ rẹ̀. wọ́n yá fama tẹ̀sílúùnà ní wọ́yìn wọ́tà ọ̀sìn. ó ní tí ìbá ti bọ́lọ̀ ń dúró kò sí tẹ́sí fún mi ju pé kó fò bá mi lọ bẹ́ẹ̀ ọba ti bọ́lọ̀ ń dúró wọ́n kó fò bá ní wọ́n kó fò bá náà. ọjà ọ̀hún ni ọ̀rọ̀ ọ̀rọ̀ rànkúmínú àti ekóńbi ọ̀rọ̀ tàwíìdì àti sọtì nuhu àsọtì sọ́ọ́líù ọ̀yà kàtà nábì míì náà ọ̀rọ̀ tàwíìdì gbogbo ànábì ọlọ́run mú wáyé náà kàtà nábì míì. tọ́ àwọn ará amadiya náà ẹni tá a rán sáwọn ànábì ṣùáìbù ni. ó ní aka omi ẹ̀yin ìjọ mi ẹ̀ẹ́bùdù ni àbí ọ̀bùdù. abada sọ wá mọ̀ pé yàbùdù harakati ń bẹ lórí báwọn lóògùn wa sórí amsatu lọ́wọ́sílẹ̀ ẹ̀ẹ́bùdù kọ́ ọ̀bùdù ni ẹsẹ̀ lọ́hùn ọ̀fọ́lọ́ọ̀lẹ́sìn. malakum min ilahin ghayr kọsọba kàtẹ gbọ́dọ̀ fún ẹsìn mọtò jọba náà. tẹ́ ẹ bá wo sùẹ́bù nísìnyí ìtòhun náà kọ́kọ́ kìlọ̀ fáwọn ọjọ́ rẹ̀ kí ni jẹ́mọ́ tawhid gbogbo anabi ọlọ́run tawhid wọn mọ wa bí tawhid ọba yanjú kò sí ní tí ó yanjú nígbà wa kìlọ̀ tawhid fún wọn tán lọ́wọ́ bọ́ sọ́dọ̀ àwọn tí ń tajà ayé aburú tó pọ̀ nígbà tí wọ́n aburú wa ń dín òṣùwọ̀n kù ni ọwọ́ ní kíni. wàlá àtàwọn kóso lè kí ara wà ní ìzà. ọlọ́wọ́n wíwọ̀n àtàwọn kó bí owó àwọn pẹ́rẹ́gì ẹ má dìkù mọ́. ìní àwọn ọkùnrin bí kọ́ yìí. èèyàn rẹ̀ ní fojú ẹ̀ wò yín ojú èèyàn rẹ̀ ní fi ń wò yín. wà á ní àkọ́fù alaykum àdàbàyàwó ẹ̀rú wa ń bà mí tẹ́ ẹ bá ṣe bọ́ ìyà ọjọ́ àlìkìyàmà tí ìrọ̀gbà ká ní tí ò ní sẹ́ni kù síbi kan láti má fi yà kan bẹ́ẹ̀ ẹ̀rú ń bà mí kọ́mọ́ kàn yín o ẹ rí i pé ní sẹ́ anabi Ṣuaibu òun náà kìlọ̀ pé tí wọn ò bá ṣe tàwíìdì wọn ò ṣe kí ni òun pẹ̀lú àdíìsì màásù ọmọ jabal tọ́lọ́lọ́hún ò ní fìyà jẹni tí ó ṣe kí ni tí ó bá ṣe bọ́ gbogbo anabi ọlọ́run tàwíìdì wọn kìlọ̀ náà. wàhálà ẹ sì rí ọ̀rọ̀ kí wọ́n má di ó sùn ọkù ṣùgbọ́n kìlọ̀ ẹ̀ fáwọn ọjọ́ rẹ̀ nàìjíríà nínú tí ń buhari ni òun Ọ̀ṣínbàjò gbákejì rẹ̀ àtàwọn gómìnà stéètì yín gbogbo àwọn tẹ̀ ń pariwo òun tí wọ́n ìlú kankan ò ní sí tí wọn ó ti máa dín òṣùwọ̀n kù nínú àdìsí anabi wa Muhammad àfi kọ́lọ́hún ọ̀dẹ́lu yẹn wò pẹ̀lú nǹkan mẹ́ta ọlọ́hún dà pẹ̀lú nǹkan mẹ́lòó àkọ́kọ́ bisinin ebi gbogbo olùdíyàn bá ti ń dín òṣùwọ̀n kù ọ̀rọ̀ wọn jẹ́ mùsùlùmí wọn jẹ́ kèfèrí wọn jẹ́ kìrìsìtẹ́nì kò sí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ bọ́lọ́hún ó ti ṣe tẹ́ ẹ bá ń ṣe báyìí ọlọ́hún ó ṣe báyìí lélẹ́ yìí o ọlọ́hún ọ̀dẹ̀ wà wò bí sinin ebi ọmọ apá wọn lu yẹn torí wọ́n ń dín òṣùwọ̀n kù ìtumọ̀ ẹ̀ ní pẹ̀lú tí wọ́n bá ti dín òṣùwọ̀n kù ebi ò ṣe kínní ẹ lè rí pa ara amẹ́ríkà ò kírun ara london ò kírun ọ̀fọ̀ wọn balẹ̀ wọ́n ń gbádùn ẹ lọ́ọ́ wo òṣùwọ̀n tí wọ́n ń wọ̀n ń bẹ̀ àbí òpè ká ní one litre lọ́dọ̀ wọn bá ń jẹ́ one litre tó yẹ kí gbogbo bí tẹ́ bá ti wọ́n one litre one litre ní ọmọ ṣẹ́gi ní ebi ò ní pa wọ́n lù wò bọ́fẹ́ bí yín léèrè ṣé one litre ńlẹ̀ yìí ń jẹ́ one litre ṣá ẹ́ kéèkì tóyìnbó ṣe ń twenty five litre bẹ́ẹ̀ bá gbé délé epo thirty litre lẹ́rà síbẹ̀ kó tó kú àwọn kan ní thirty litre lẹ́gbẹ́ wáyé èbó gángan se ni twenty five àmọ́ bí wọ́n ti rí sí i torí lítà tiwọn ò pé wá ń ìlúkìlú tí wọ́n bá ti ń dóṣùn àpò ẹgbọ́n mi dáadáa anabi ní nǹkan mẹ́ta ọba àwọn jà ń bẹ̀ sinin ebi ìlú tí wọ́n bá ti dóṣùn àpò ebi ò ní ṣe kíni kódà kí wọ́n jẹ́ kèfèrí ìlú tí wọ́n bá ti ń dóṣùn ebi ọba àwọn jà ń bẹ̀ kódà kí wọ́n jẹ́ mùsùlùmí o ó di méní ẹ̀kejì ọ̀wọ́n ọjà ni wọ́n máa rà kí mo ní wọ́n máa rà hmm, gbogbo tó bá lẹ́sìn ibì kan tó bá dọ̀dọ̀ wọn yóò wọ́n gbogbo tó bá lẹ́sìn ibì kan tó bá dọ̀dọ̀ wọn yóò ṣe kí ni kọ́ra wọn ò rówó ra wọn ò ní rówó ra ń dààmú wa àbí ọ̀dààmú wa ẹ dá mi lóhùn ṣe é máa ń tọ́fà ẹ má kúrọ́ mọ́ buhari àtàwọn gómìnà sì máa wò àwọn tí wọn dósùn wọn kù ní ẹjẹ àṣekínní kákìlọ̀ fún gbogbo àwọn yóò ń gàrí àwọn yóò àwọn aláṣọ àwọn tí wọn ta epo epo pupa epo barafin sẹ́mi epo barafin kẹrosínì ń pè barafin àwọn tí wọn ń ta aláìjẹ ń tẹwà àwọn tí wọn ta pẹtrol àwọn tí wọn ta ọ́ìlì àwọn tí wọn ta gáàsì kí ni wọ́n tún tà ní ọmọ dínkù àwọn kí ni àwọn pákó bàbá ní two by two one by two lọ́ba mbẹ one by one lọ́ba àwọn pákó àwọn náà dínkù àwọn kí ni wọ́n wọ̀n sáwọn aláta náà tó lóṣùn wọn àwọn aláta àwọn oníṣòwò ẹ bá lẹ fẹ wọn wá kílẹ wọn one kilo tọ́ba ti di gbogbo one kilo tọ́ba yìí kó tó dà yóò bu méjì kó mẹ́ yóò da sínú pépà fún báwọn ní ń ṣe bí eléṣonú wọ́n mọ̀ nípa ẹ̀rọ àti yóò kọ́kọ́ wọ́n tó gbé kíní síbí yóò gbé kíní síbí yóò kàn wọ́n yóò ní sẹ́tìrì sẹ́tìrì sẹ́tìrì tọ́ba gbé ti bí kó mẹ́ yóò kàn bù sórí ẹ̀ka lẹ́bàá yóò da sínú kíní fún yóò fi kan gun lé níbà yóò lè so yín nì sẹ́ni gbogbo àwọn tí wọ́n hùwà yẹn àwọn ni wọ́n dá ibi ilẹ̀ nínú. No ẹ̀san àwa yẹn lé bí pípa àti ká máa ra nǹkan tó ṣe kí ni ìyá ẹlẹ́ẹ̀kẹyẹta ni wàjẹ́wùrù sultan àwọn tó bá jó lórí ó máa sùjúrú fún wọn àwọn tó bá jó lórí wọn máa ṣe kí ni sáwọn olórí òṣòjúrú ni bẹ́ẹ̀ nìkan ọba rí sí nàìjíríà yìí tó jẹ́ tálíkà nàmbà wán ẹ ṣáàjì orí ipò kan dìmú ní òṣèlú nísìnyí ó di èlò lówó oṣù wọn gan èlò lówó tiẹ̀ ń gbà lóṣù tiẹ̀ fi ń lọ kọ́lé síbi tiẹ̀ ń kọ́lé síbi tiẹ̀ ń fi ara tiẹ̀ ń ra èlò lówó oṣù wọn ẹ ẹ sàyẹn mọ̀ pé òjòrò tiẹ̀ ń ṣe fún wa ní àfi dolówó nítòsí bí òjòrò òun àwa ń dé oṣù wọn kù ní ẹ̀sán lóṣù wọn kù ní pé jẹ́wúrú sultan àwọn olórí ọmọ sòjúrú faraàlú ló fi jásí pé amọ̀kùn ẹrù rẹ wọ́ olókè lẹ́wọ̀ ẹ̀ ṣé kí ni ẹ wòsàlẹ̀ kan pariwo pẹ̀lú ọ̀dà ni contribution ti yín náà ò kéré ń bẹ̀ abẹ́rù pọ́lọ́hún ò létò ni ẹ̀ ń dètò ọlọ́run ru ẹni káyé yín ọmọ dàrú ó dìgbà tá a bá balance òṣùwọ̀n nílùú yìí kí ló yẹ tó tó tá a bá balance gíní bẹ́ẹ̀ ni òun náà ń pè ní control price àbí price control ẹ̀ ń pè é èyí wọn kọ́kọ́ wà náà tó yẹ pé ilé epo tí a bá ti ilé epo tí a bá pé lítà wọn ó tì í àwọn tí wọn ní ń pa àwọn kan ppr àbí ní ń pè wọn dpr àwọn máa kàkiri gbó ìjọba ti yàn wọn èyí ń náà àwọn tí wọn yàn síbẹ̀ ń náà kọ́mpìnì tí nù tí wọn ti make money wọn làwọn dpr ń bọ̀ wọn ni ẹ ṣètò wọn kalẹ̀ àwọn náà pààkì wọn halẹ̀ wọn kalẹ̀ wọn kàn pé wọn sẹ́gbẹ̀ẹ́ kan ni òun ni òun ni ẹgbẹ́ wa ó ti pé àti rí i. abẹ́ ẹ̀kọ́ ni abẹ́ ẹ̀kọ́ ni àbí àwọn kankan ètò ni gbogbo òfin tíjọba bá ṣe ń lóyún nísìn ẹni six months kọ́ o in continue ni o kọ́ six months kọ́ o ẹni tí ó jàǹfààní òfin yẹn lẹni tó wà ń di agbófin yẹn ro ọ̀rọ̀ mi ò yé yín bá mi àbálẹ̀ ní tó bá gba one way ẹ mú un òun nípa àwọn òmù òun òmù o ẹni tó gba àwọn òyìn kí mo ní wọ́n ṣe àmọ́ ìjọba kọ́ láǹfààní rẹ o àwọn tó mú yẹn ló ní wọ́n mú sẹ́gbẹ́ kan ní gbẹ́tọ̀ ṣe é máa ń tẹ̀sí wọ́n ní àwọn gba àwọn òwe náà nítọ̀ ìjọba níta bá gbìyìn kákọ́ gbìyìn lọ bí wọ́n ti ń wo wèrè kí wọ́n tẹ̀sí ọpọlọ yín pé ṣé kọ̀dàrú owó tẹ̀sí fifty thousand after test tábà wá gẹ̀ẹ́tì pé kò sí ní tó ṣe ọpọlọ yín tẹ̀fi gba one way a wá gbé yín sí kóòtù ẹ̀wọ̀n ayé ìgbà báyìí ṣe é rẹ́dì àbí kájọ sọ̀rọ̀ òun ló ní ẹja sọ̀rọ̀ àbí bí ti ń lọ́gọ́rùn ni asọ́lọ́ asọ́bọ̀ ọ̀rọ̀ wọ́n gbà sẹ́ńjẹ̀ lọ rẹ̀ wọ́n sọ sí òfin ìjọba tá lọ́ bẹ́nẹ́fìtì ẹ̀. gbogbo òfin gbogbo òfin àwọn kan bẹ tí wọn máa jí gbó wa <clears throat> pàtà kíní kíní tí epo kọjá wájú kan bẹ wọn ọkọjá wájú kan bẹ wọn àwọn kan bẹ tí wọn máa jí wa àwọn tí wàá mú wọn wàá dé pé wọn ni á mú yín àwọn náà wà ní ẹ farabalẹ̀ tirẹ̀là mẹ́ta la ti yé ó ní fifty fifty ó ní no ẹ mà pa rẹ́ǹtì tirẹ̀là thirty seventy ni wọ́n ní no forty sixteen. ni àwọn tíjọba ní kọ́ wa mú yẹn. wọ́n wá sọ wọ́n wá ní òkè iye báyìí tiwa iye báyìí tiyan ya káwọn mọ́tò yẹn máa jáde àwọn náà wọ́n máa lọ wọ́n máa bọ̀ ta ni ọ̀wárí wọn tí ó kàn mú o àwọn náà wọ́n paasi àwọn tẹ́lẹ̀ àwọn tí ó fi jáde wọ́n dẹ̀ tóbi wọ́n ti gba káàṣì tiwọn náà. bíjọba bá ti sòfin kan àwọn tí ń bẹnẹfìtì òfin yẹn làwọn tó bá jẹ́ agbófinró nídìí òfin yẹn kò sí ntọ́fà ara jẹ́wùrú sultan báwọn tó bá jẹ́ lórí ọmọ ṣe òjòrò nítòsí bí ní ìdín òsùn wọn kù bí wọn bá ti ń dósùn kù ìnira mara lò kẹgbọ́n mi dáadáa àdìsí anabi wa ìgbàtà níbi ní hamsun nǹkan márùn kan wà ìdábùtùlítùm bihinna tí a bá fi mara nù sàdáwò fún yín wà áwùdù billahi an tudrikuhun mo bẹ lọ́n kọ́lọ́ mẹ́jọ bẹ́yìn sábì mi láyé anabi wa nka ara márùn lọ́kàn tí mo tawhidi la ń sọ̀rọ̀ rẹ̀ tọ́lá gbọ́dọ̀ máa ṣe iman anabi shuaib <clears throat> ìtòun náà kìlọ̀ fáwọn ọjọ́ ìlà kọ̀ọ̀kan ni pé ọ̀rọ̀bùdù lọ́ha ma lakum min ilahin ghayru náà. wa laqad arsalna Musa bi ayatina wa sultanin mubin. ara Musa aleyhi salatu wasalam bi ayatina afunlahun wa mi wa wasultani mubin a sì fún ní àyà tó yanjú agbára tó kílíà àfún Musa. ìlà Fir'auna wa mala'i. aransi Fir'auna ọlọ́run ò pe àwọn ìjọ Fir'auna ní káwò ọlọ́run pè wọ́n ní mala torí ọlá tí Fir'auna lò lérí ilẹ̀ ẹni tí ó tún lórí ó tún múra tí a bá ní wà mala àwọn abẹnu àwọn èèyàn tó tó èèyàn ní jẹ́ màláwù àwọn èèyàn tó ṣe kíní tó tó èèyàn ṣé ẹ mọ̀ pé tí pírẹsidẹ́ǹtì bá ń lọ bìkan yóò kọ́ àwọn mínísítà kan dání abẹ́ẹ̀kọ́ ṣé mínísítà fúyẹ́ ẹ́ ṣé mínísítà fúyẹ́ ṣé gọ́fúnà fúyẹ́ gbogbo àwọn tó tẹ̀lé pírẹsidẹ́ǹtì wọn náà màláwù ni wọn táwọn náà bá dá yìí wọn tí wọ́n máa dá gbàtà wa ara musa fèlè ọba fèrè ọ̀nà wa màlá ìhì àtàwọn ọlọ́lá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. wa màlá ìhì fàtàbàrù àwọn fìràún wa má àmú fìràún àbí ọ̀sìn rẹ̀ yàgòdùn pọ́nmẹ́wò yàwùmẹ́lì kìyàmẹ́tì fà áwọ̀dàwùn ọ̀rọ̀ tàwíìdì la ń sọ ẹ̀ ìsọ̀rọ̀ tàwíìdì tó wà ń bẹ̀ wọ́n lọ kúrò àìsàn náà Musa ìlàfẹ̀rẹ̀ àwọn àwọn àmàlà yìí kí wọ́n ní wọ́n ó ṣe. ولكن ظلموا أنفسهم فما فضلت عنهم آلهتهم التي يدعون sọ̀rọ̀ Musa náà ni ọyá ká láti ibi tó ti gbé káwọn ká máa rọ̀ sí tutù rẹ̀. إلى Musa أران Musa sí Fìràwọn náà àtàwọn jàǹkàjàǹkà tó wà lẹ́gbẹ̀ẹ́ Fìràwọn náà tó wọ́n tábà wú amúra Fìràwọn sẹ́yìn mọ̀ kó ń lọ ga gbogbo àwọn atọ́tẹ̀lé yìí tí fìrọ́nà bá ní wọ́n ṣe wọ́n ṣe ọlọ́run bí wọ́n fi fìrọ́nà bá jẹ ọ̀dà wọn bẹ̀rẹ̀ sẹ́nu ni ọlọ́run ní wà wọ́n amúrò bẹ̀rẹ̀ ọ̀nà bẹ̀rẹ̀ rashid fìrọ́nà sì ní kọ̀mọ́ntì ń ṣe fìrọ́nà ò ṣe kí ni kọ̀mọ́ntì ń ṣe wọ́n kàn ṣe wọ́n wọ́n ti ẹni. òun náà ni ó lídìí àwọn ìjọ rẹ̀ ń jọ àlìkìyàmọ́ tọ́ba lídìí ọba ọlọmọsá wa lọmọ náà o. àtàyé lèbi ó ti máa tẹ̀lé fèrè ó náà lọ fá títí tí ó fi dijọ́ àlìkìyàmù ìpè ọmọ tẹ̀lé lónìí. ọlọmọsá wa ń ṣekúṣe. ìwọ Muhammad àwọn tó ṣẹlẹ̀ láwọn àgbèríko tó ti dé là ń sọ fún ọ kalẹ̀ yìí. Um naam tọ àwọn ìjọ fìdíò náà tá a la fẹ́ fi sínú yìí ta ní fìdíò náà lè dìbò wọn náà má dọ̀ lámúná hun àwọn ọlọ́run ọ̀sàbòsí fún wọn. àwọn ni wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn. gbogbo òòṣà tí wọ́n sì ti wọ́n sí lọ́hùn òòṣà yẹn ò lè hẹ́pù wọn jọ àlùkìyàmà gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ òòṣà ẹ̀yin oníṣàngó ẹ̀yin ọlọ́bàtálá ẹ̀yin ẹlẹ́lùkù ẹ̀yin olóṣòkò wàláhi tàláì fúnmọ́bìlá ìlẹ̀dílá ìlàhà ìlàhùwà bẹ́ẹ̀ bá kú sínú ẹ̀ wọ̀ náà wàláhi làdìm mo búra pẹ̀lú ọlọ́run tó lẹ̀mí mi bẹ́ẹ̀ bá kú sẹ́nu ẹbọ yẹn tẹ̀sí yẹn ẹ wọ náà ọlọ́run jọ alikiyama torí kí n má agìnnáàtì anihum alihatuhum gbogbo àwọn òòsà táwọn àjọ fèrè ó nà sí kò lè hẹ́pù wọn náà. allati yad'una min dunillahi min shay'in. ẹ̀yin tẹ́ wá sin òòsà ẹ̀yin tẹ́ sin òòsà tẹ́ ń lọ ṣàdúrà ní òòsà ẹ̀yin tẹ́ sin ẹ wá lọ wá bùkátà nídìí bí kí wọ́n sọ pé tá a bá ti wẹ̀rí fún yín ọ̀rọ̀ yín ó bọ̀ sí i yóò kásùbà tán yóò lọ wẹ̀rí yóò tún kí mọ́kì bàtì ṣáì. wọ́n sọ fún pé ká lọ tá a bá ti mú ọ dédé ó sàbá yìí bá a bá ti bọ́ pẹ̀lú tó ń béèrè yìí yóò bọ́ sí yóò lọ bọ́ òsàn àtúnjọ máa kí jimá àti àsùbà lọ padà. ẹ jẹ́ n sọ fún yín bẹ́ẹ̀ iná bá bá kú ẹ wọ̀ náà o ẹ bá bá ń kú ẹ wọ̀ náà tẹ̀ náà. وما زادوهم غير تتبيب نعم وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة ọ̀rọ̀ mi nù anabi wo ló tó kù ọ̀pọ̀lọpọ̀ àwọn anabi ọlọ́run tawhidi ni wọ́n wá rán láyé gbogbo ní èèyàn bá wá sí bí ọba ní tawhidi nù kí tawhidi ò yanjú ọlọ́run ò ní gbà ó ọlọ́run ò ní gbà وما أرسلنا من قبلك من رسول إلا nuhi إليه. kò sójúṣe kan táwọn ọlọ́run ọba rán ṣáájú wa muhammad àfi káránṣẹ́ sóun náà pé alla ilaha illallah illa huwa fa'buduni kò sẹ́ni tẹ́ ẹ gbọ́dọ̀ fún lẹ́sìn mọ́ tó ọlọ́run ló fún mi lẹ́sìn gbogbo ń tọ́lọ́ ń dá pátá kò sẹ́nìkan kan tọ́lọ́ ń dá tó wá nífẹ̀ẹ́ tó dàbí Muhammad ọlọ́run ò lè nífẹ̀ẹ́ nìkan títí títí kọ́ wájú ti anabi lọ ẹ̀yin ọ̀ka suratu najimi ni wan najimi idha hawa. wan najimi idha hawa. ma dalla sahibukum wa ma gawa. ma dalla sahibukum wa ma gawa. anabi ọ̀rẹ́ yín kò sọnù fa ó sì máa ń tẹ́sí. wa ma yantiqu anil hawa òun yìí sọ̀rọ̀ ń bí fẹ́nu ara rẹ̀ bá. ọ̀rọ̀ tẹ́ ẹ bá dé tó bá sọ wáyé ta fún ni sẹ́wọ́n fún wọn wáyé sẹ́wọ́n fún wọn wáyé ló fi mọ̀ ọ̀tá nàbì nánu. علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى سيما تموى بالأفق الأعلى ọ wà ń bí ọgá jù bí ọlọ́run wà lọ́wọ́ àwọn. thumma dana fatadalla. nsúmọ nsúmọ nsúmọ tani nsúmọ. fakana qaba qawsayn aw adna. ọwọ́ dàbí ọ̀run tá a gbé lọ́fà àbí kó tún súnmọ́ jù bẹ́ẹ̀ lọ tani wọ́n kó súnmọ́ ń bẹ̀ wọ́n ta lẹ́yìn rí tó ṣe rúròyìn àjò ń fa awha. káwá sọ ń ta fẹ́ bá sọ́ngbà náà. máa dábàá lóko àdùmá rọ̀ á. ìtọ́ba lòun rí orí náà nù ni. àfàtúmá òun náà hù àlàmà yàwó. sẹ́yìn ọmọ bá nagosẹ́tì ìtọ́ba lòun rí ni kí n ti yín èmi àti ẹ̀ láyé yanjú ẹ̀ kí n ti yín kí n ti yín tẹ́ ẹ̀ máa nagosẹ́tì ẹ̀ ni ọ̀rọ̀ èmi ẹ̀ mọ́ mà ní kí n ti yín bẹ́ẹ̀. wàlàkọ́ ń dà sídírátì lè mú ń tà ẹ̀sọ́ anabi tó débẹ̀ ń rí sọ wà ní tó débi gidiratul muntahari sọ anabi náà wà ní ẹ̀sọ́. alijanna ti ń jẹ́ máa wá ó tún débẹ̀ ó tún rí pé bẹ́ẹ̀rẹ̀ ta ló débẹ̀ nínú wọn. ìdí ọ̀ṣà sílẹ̀ ọ̀tá máa yà ọ̀ṣà máa sá wọlé bá sọ̀rọ̀ wá máa tọ̀ wọ́. nǹkan kan ò sójú anabi tó bá rí orí kọ̀ǹfàmù ni o. làkọ́lẹ́ wọ ara. àwọn ayọ̀ ọlọ́run tí ò ní irú ànábì rí tá ànábì kankan kò sí kí ni ẹlẹ́kùn ẹni tó tó báyìí ẹni tó tó bá ti ròyìn rẹ̀ yìí kọ́lọ́n wa sọ fẹ́ni tó tó báyìí pé làyín náà ṣẹlá kíta. wọ́n á kọ́lé òwúrìyà ilẹ̀ ìkẹwà ilẹ̀ lẹ́bí nàbí ọ̀pọ̀lẹ́lì. àwọn ọlọ́run ti ránṣẹ́ sí wa Muhammad àwọn tó wá ṣáájú rẹ̀ náà ránṣẹ́ sáwọn náà kí la fi ránṣẹ́. làyín aṣọ. bá a ti fẹ́ràn lọ́dún yà wà tó débẹ̀ tó bá ṣe bọ́ o tọ́ ọ bá fi dẹ́bọ̀ wò pẹ́rẹ́ bọ́ ọ bá fi dẹ́bọ̀ wò pẹ́rẹ́ ọjà bọ̀ mi ò dé gbogbo sẹ́tọ̀ ọba sí ànígbà kọ́dà kò ní tán síbẹ̀ fún ọ wọ́n látẹ̀kùn náà ó tún wà nù àwọn tó ṣòfò á kó ọmọ àwọn tó ṣòfò ẹ wo bi tí wà nábì dé kò sẹ́ni tó dé kóta nábì dé o màláìkà ò débẹ̀ ìbílí lu takú lọ́nà ni yóò jóná tó bá kọjá abi tó dé o anabi wa lọ rìnrìn àjò yọ wa dé tẹ́ni ẹnìkan rí rìnrìn àjò ń rí òun nìkan náà ni ibiri lọ bá débẹ̀ gbọ́n anabi ọlọ́run ò débẹ̀ ẹnitọ́ wa tó bó ti tó ń sẹ́ mọ̀ pé ẹ̀kọ́ mọ̀ sí bó ti wú ni ọlọ́run tó wá fà làsí fún pé ọlọ́lá. láyìn aṣọ́t. bọ́ba wa dẹ́bọ̀ wò. láyà bàbá nàánú. gbogbo sẹ́ pátátọ̀ ọba sí ọbàjẹ́ ọ̀rọ̀ pé ó ti rí wa rí ọ̀nkan kankan sọ̀rọ̀ mi èyí máa jọ bọ́. kọ́dà mo tún búra nínú àwọn olófò lákọ̀ọ́ mọ́ a kọ̀ papọ̀ ni minal khasirina a dọ̀ papọ̀ mọ́ wọn pé ò ní tùmọ̀ mọ́. ọlọ́run nìkan ni ọ máa ṣe o ṣáàkiri. jìmọ̀ lọ dúpẹ́ orí tá a ṣe fún ọ ẹ bóyá sáwàdà jẹ̀mọ́ ní a bá dẹ́bọ̀ wò tiẹ̀ ta kí ọmọ ló ṣe ẹ ta o ọ̀rọ̀ ẹbọ yìí náà ni àwọn mùsùlùmí ọ̀gbọ́yé tí wọ́n fi ń jẹ́ wọ́n fi ń jẹ́ mùnáfìkì wọ́n sọ̀rọ̀ kánjú ní ó àwàdà wọ́n ní gbogbo mùsùlùmí tó bá di kìrìsìtẹ́nì abọ́bá kú nu sìláàmù kì í di mùsùlùmí tẹ̀tẹ́lẹ̀ kì í ṣe mùsùlùmí tẹ̀tẹ́lẹ̀ tàwíìdì àwọn ayé yẹn kó tún kú nu sìláàmù mọ́ ẹ mẹ́pá yìí lọ tàwíìdì kúnná ìjà tàwíìdì rẹ bá kúnná nìkan ò lè nìkan ò lè garaji ẹ̀ mọ́ kò sí mọ́ ẹnìkan kò lè garaji ẹ̀ mọ́ tàwíìdì ni òkúnná jẹ́ fi ń káwọn èèyàn lérù tàwíìdì là nẹ́bi lọ̀kúnná níjọ́ tí abu sufiyan tó lọ sọ́dọ̀ ọba hirikal ọba hirikal wá ń bi léèrè pé arákùnrin yín tẹ́ ń rojọ́ rẹ̀ tẹ́ ń bájà yìí ǹjẹ́ arẹ́ nìkan nù àwọn tí ń tẹ̀lé tó padà lẹ́yìn rẹ̀ nítorí ẹ̀sìn ni torí láìfi láìsí ló fi padà á ah! oníjọ́ tó ti bẹ̀rẹ̀ ẹ̀sìn ẹnìkan wọ́n bẹ̀ kọ́ padà rí á ah! oníjọ́ wáyé gbogbo tìrí nù òdodo ló gbé wá. torí ni kì í gbúdúdú wá káwọn èèyàn ó gbọ́ yìí kì í kú nbẹ o gbogbo àbádọ́ ló ń wọ òun di kírísítẹ́nì padà ó rí wọn gan ọmọ nígbà tó ní jálàbí náà lòun Islam òun jálàbí òun jálàbí kó lòun wọ Islam òun gẹ́gẹ́ nídìí kíni òun gẹ́gẹ́ nídìí wẹ̀ náà tán kí ló máa wí fún un ṣé wàá sí gbẹ́rẹ́ yìí náà ló tún máa wí ó tún máa mú ẹ lódò àwọn odò náà wọ́n ti ń wẹ̀ bọ̀ gbẹ́rẹ́ yìí náà wọ́n ti ń yẹn fi lọ́dọ̀ rẹ̀ ó tún máa wo sẹ́ fi wo ni gbogbo ọ̀rọ̀ wọn náà ó níbi wọ́n fi ń tì sí wọn tó lọ́dọ̀ fi sọ́dọ̀ ọlọ́run ìwọ náà tún wá sọ níjọ́ táwọn sàábé tí wọ́n sọ fún anabi pé ìjà lana ìlàhàkọ àlẹ́ àtàkọ dáàtà ànúwàtìn àwọn kèfèrí ní igi tí wọ́n máa dá nǹkan ogun jọ sí tí wọ́n bá ń lo ogun tí wọ́n kó nǹkan ogun wọn síbẹ̀ tí wọ́n bá fẹ́ máa lọ lẹ́yìn ìjọ́ kẹta wọ́n máa lọ mú nǹkan ogun wọn ti gbàgbára lójú wọn ìyẹn ju sáàtù ànúwàtì fáwọn náà táwọn náà máa dá nǹkan jọ sí kílà anabi fi fún wa anabi ni ẹbí mi ní ìrùjọ tí wọn àwọn ìjọ musa bí ìjẹlẹnà ilaha kamalahum aliya káyàwó anabi ni kò yẹ yín ni irú táwọn ìjọ musa bí musa rèé tí wọ́n ń bi musa léèrè pé bí àwọn tọ̀hún ti lóòsà tí wọ́n ń bọ ṣètò ń táwọn náà máa bọ fún wa innakum idhan qawmun tajhalu ẹ̀yin wọ̀nyí aláìmọ̀kan ni ẹ̀ máa pa anabi yìí ó gbé wọn kó ń di ẹ̀ bó gbé wọn lọ́dọ́ lọ́n tara ni kò sọ bí tí wọ́n máa fi nǹkan tì sí fún wọn ó sọ fún wọn pé yìí ò ní tẹ́ fi nǹkan tì sí jọdọ́ tání lọ káfa máa fún yàn ní tí èmi rọrí ọ̀wẹ́ tán ó fún ní tí ó máa fi rọrí ọ̀wẹ́ tán ó fún ní tí ó máa fi para ọ̀wẹ́ tán ó fún ní tí ó máa fi wẹ̀ ìwọ gán dọ̀tí a ní ìdí ìwọ́tọ̀ wẹ̀ yẹn gán wọ́n ní ìdí kẹ́sẹ̀ kí ni kẹ́wẹ̀ wọ́n náà gbogbo àwọn tí ò jẹ́ sàlámù kílẹ̀ alẹ́ yóò bá gbogbo àfáà ló ni ní ọlọ́run tí ń júwe fáwọn yẹn lẹ́yìn ọlọ́run ẹni tí ń júwe ọ̀sẹ̀ ẹni tí ń júwe kóbẹ́rẹ́ ẹni tí ń júwe tírafìrọ́rí ẹni tí ń gbé sọ̀nkán mọ́mọ́tò ẹni tí ń gbé máa fi yíwẹ̀ gbogbo àwọn tí ń ṣe báwọn náà a ní ìdí ká wẹ́ gbogbo islam tó bá dé báwọn ètò islam tá nàbì mú wa o ẹ lọ júwe ibì kátà nàbì ti di náà kàlí fún abubakar ìmọ̀ ní abubakar dúró báyìí ni àbóyẹ kínní. Imani ni umaru dúró báyìí ni tí usmanu dúró báyìí ni tàbí dúró báyìí ni ìmọ̀ ni tìyín ń ṣe báyìí yóò tún ṣe báyìí yóò tún ṣe báyìí yóò tún ṣe báyìí ìtumọ̀ ẹgbẹ́ ìṣe mọ́mì nínú ìmọ̀ tí o dúró lójú kan báyìí sam sam àwọn tó ṣe pé gbogbo òòṣà tí wọ́n nílé ńgbà tí wọ́n gbà sílámù tán lọ́ọ́ rú dànù wọ́n lọ́ọ́ rú dànù wọ́n wá gbà sílámù tiẹ̀ tán o tún gbóòṣà tuntun wọlé olépe ọláfọ̀sẹ̀ oníkankan ṣé ìsìlámù náà nù ọlọ́sẹ̀ tó fi ń wẹ̀ ìmáàmù mi ọ̀fẹ́ rúkú ní yídì ondi. ọ̀gá ìmáàmù òǹdí ìmáàmù mi nífọ̀pá tí ó ní ojú ogun la ń lọ yídì la ń lọ ah, àwọn tó tó lẹ́yìn mi àwàdà àwọn tó tó lẹ́yìn mi àwàdà kí wọ́n àjọ dulè mọ́mù ni àfi kí n múra abẹ́yẹn ọ̀rẹ́ àwọn ìmáàmù bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí wọn rí ni tí wọ́n dé oúnjẹ lọ yìí di tí wọ́n dé fúnpá ẹlòmíín wé nǹkan máláwà ní gbogbo àwọn eléyìí náà kẹfìrí ní àwọn èsì mùsùlùmí o èsì mùsùlùmí kankan báwọn náà bá láwọn wé èèyàn ẹni wọ́n bá wé òwe kankan tọ́lẹ̀ ní tó wé èèyàn náà dọ̀tí gbòòrò àwọn Islam torí bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń gbà tí wọ́n fi ń kó nínú ẹ̀rí gbogbo ànábì ọlọ́run ìkìlọ̀ kí ni wọ́n ń ṣe nísìnyí ìkìlọ̀ tawhid. lọ tawhid ó fi jásí pé lọ tó tawhid ni o a kàn ń rí fèrèfèrè ni àti a ti sọ́jìndòjìndò náà kọjá a kàn rán wa létí lẹ́nìí tọ́lá ẹ̀sẹ̀ parí sí olóore ni ẹ wá jẹ́ ń sọ fún yín dáadáa gbogbo òun tẹ́ ẹ bá kí <clears throat> àwẹ̀ tẹ́ ẹ bá gbà sàkátẹ́ ẹ bá

sí àpòtítọ́ kan àti kọ́ńbọ́ọ̀lù ní ọ̀bàjẹ́ ni ṣebí irun ti ń kí wọ́n sọ fún un àbáwá jẹ́ malé malé ní asọ́gbó lè rí owó táwọn iṣẹ́ ti ń ṣe ni pé má malé ànábìyẹ sọlọ́mà iṣẹ́ ti ń ṣe náà ni iṣẹ́ rẹ̀ náà wákàtí márùn àtàwẹ̀ gbogbo sẹ́wọ̀n náà wọ́n ní ọ̀bàjẹ́ tí wọ́n fi ń yí ọ pé tiẹ̀ náà o gbogbo pátá kò sí tí kù hal nunabbi'ukum bil akhsarina a'mala. qul hal nunabbi'ukum bil akhsarina a'mala. ẹ jẹ́ àjúwe àwọn tí ṣe wọ́n bàjẹ́ fún yín jọ́ àlùkìyàmá. alladhina dhalla sa'yuhum fil hayati dunya. gbogbo ṣẹ́ tí wọ́n ṣe látàyè ti sọnù. wa hum yahzanun. iṣẹ́ àwọn ṣe kí ni wọ́n sọnù wọ́n ti sí àwọn ti sọnù látàyè. wa hum yahsabuna annahum yuhsinuna àmọ́ wọ́n ń rò pé iṣẹ́ táwọn ṣe iṣẹ́ dáadáa ni wọ́n ń rò bẹ́ẹ̀ lọ́dọ̀ ara wọn. gbogbo àwọn eléyìí ń pátá wọ́n ti ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run àtijọ́ tí wọ́n pàdé ọlọ́run. gbogbo ṣe wọn pátá ti bàjẹ́. fàlànà ìmùlà hùn bàdìjọ́ àlìkìyàmà àti ẹni pé gbósùn àwa kẹ wọn sẹ wọn tóró ti bàjẹ́ kò sí tí wọ́n wọ̀ nílẹ̀. zalika jazaa'uhum jahannamu bima ntí ẹ̀san tá a wàá san fún wa pẹ̀lú ẹbọ tí wọ́n ṣe yìí jahannama tààrà ni. wattakhadhu ayati wa rusuli huzwa. mo rán òjíṣẹ́ sí wọn mo fún wọn lálùkùránì àwàdà ni wọ́n ń pè tí wọ́n ń wí ń bẹ̀ tí ó jẹ́ wọn ó jìyà kí wọ́n máa sọ̀rọ̀ ẹbọ fún ọkọ mọ̀ lawada láwàdà ìyàtọ̀ jẹ ni kí bá ń sọ̀rọ̀ ẹbọ fún awada àwàdà ò sí ń bẹ̀ o àwàdà ò sí ń bẹ̀ ọ̀rẹ́ bọ̀ o àwàdà kankan ò sí ń bẹ̀ ọ̀rẹ́ bọ̀ bá a bá ń sọ̀rọ̀ ẹbọ fún sáwàdà ń bẹ̀ gbogbo ẹni bá tẹ̀kẹ̀ ẹbọ láwàdà yóò wọ̀ náà. àwọn tí àkídà wọn àkídà wọn wọn ọ̀sẹ̀ pọ̀ pẹ̀lú ọlọ́run wa amilu wọ́n tún wá ṣiṣẹ́ rí irun àwẹ̀ ṣàká òun wájú múra tìláwà kankan sí lọ́ba ni. kanat lahum jannatul firdausi nuzula. torí pé wọn ò ṣẹbọ iṣẹ́ wọn sì dáa ibi táwọn eléyìí wọn sọ̀kalẹ̀ sí orúkọ ọbẹ̀ là ń pè ní firdaus àlìjánà tí ń jẹ́ firdaus wọn sọ̀kalẹ̀. ọlọ́run jẹ́ mi yín náà pàdé ń bẹ̀ o ọlọ́run jẹ́ mi yín náà pàdé ń bẹ̀ o ọlọ́run mọ̀jà ṣẹbọ ọlọ́run mọ̀jà ṣẹbọ ọlọ́mọdé adídàkudà ọlọ́mọdé ajẹjẹkujẹ ọlọ́mọdé ajẹjẹkujẹ ọlọ́mọdé adẹbọmọrù ọlọ́mọdé adẹbọmẹrù ọlọ́mọdé adẹbọmẹrù dhalika jazaohum jahannam gbogbo nípa adẹbọmẹrù jahannama ni lọ ọlọ́mọdé awọ jahannama ọlọ́mọdé awọ jahannama innal ladhina amanu ọlọ́nkó fi wá sínú wọn wa amilu salihat ọlọ́nkó fi wá sínú wọn kanat lahum jannatul firdausi nuzula ọlọ́nkó fi wá sínú wọn. kalọ́ àfa. tẹ́yà bá wọ àlìjánná tọ ibi tí ọmọ gbé lóde ọlọ́njẹ́ àná ò lè máa gbé bẹ́ẹ̀ láyé bọ̀gùn náà á ní ayé wà láwọn ò ní fẹ́ pààyè dà mọ́ wà kọ́ pààyè dà ó lè yẹn tó ń lọ́ ti wà àlìjánná èèyàn wá dá àlìjánná kó tó rí nǹkan kan mọ́ tẹ́yìn ọmọ tó wà àlìjánná ni ọlọ́njẹ́ àjọ wọ̀ gbogbo ọlá ayé tẹ bá papọ̀ pátápátápátápátá abalẹ̀ yẹn wà àlìjáná àwọn àdàlẹ́ ń pè ah, ní àwọn àgbàdùn tẹ́ ìrírí ń bẹ lálìjáná ẹ̀sùn eré ilẹ̀ ń fún mi tó ẹ̀sùn gbogbo ìpẹ́ bẹ̀ àlẹ́mísìkì ní sẹ́yìn rírí lérí ilẹ̀ yìí gbogbo ìpẹ́ bẹ̀ àlẹ́mísìkì tùràrí àlẹ́mísìkì ni sẹ́yìn rírí ni ẹ̀yin ríru ẹ̀rí ẹ̀ lé ríru ẹ̀ kò síbi tẹ́ẹ̀tì rí sẹ́yìn rí èèyàn tẹ́ẹ̀ máa wo ojúgun rẹ̀ báyìí tẹ́sì máa rí ẹ̀yìn ojúgun náà tí o yọ dàbí gíláàsì tí ọmọ lóló èèyàn sí ojúgun eékún ní jẹ́ bẹ́ẹ̀ nígbà tó wá ń wo ojúgun rẹ̀ báyìí ọwọ́ ń wo ọwọ́ ń wo ẹ̀yìn náà ọwọ́ dàbí gíláàsì mọ̀dọ̀mọ́dọ̀ tó wá wà nù gíláàsì tí ń bẹ́ẹ̀ nù ogun ni ẹ sẹ́yìn rírọ̀ ẹ̀rí èèyàn tó rí bẹ́ẹ̀ rírí gbogbo àwọn jẹ́ mékọ̀pù omi ò make up tán yóò tún rí yapayapa tẹ́ẹ̀rí pé wọ́lọ́ ti dọ́gán dájú make up lọ àwọn ọmọ àlìjẹ́ náà wọ́n make up fún wọn special made ni wọn ọlọ́run fúnra ẹ̀ ló dá wọn ọlọ́run fúnra ẹ̀ ló ṣe kí ni lọ́nu suratul waqi'a inna ansha'nahunna waja'alnahunna inna àwọn ọlọ́run ansha'nahunna ládàá àwọn obìnrin wọn ìṣá à awa special wọn láti dá ni mo fi lọ́lọ́run fún rẹ̀ ló ṣe kí ni wọn lọ́ dá wọn wọn dá wọn wajalna hunna abukara gbogbo ọjọ́ tó bá lò láti jẹ́ náà tó bá sì ń fẹ́ mi níbi ọmọge ní ọmọge ìjọba ti jábàlẹ̀ ìyàwó tí ó ti kó lọ́mọge àwọn táwọn wí yìí ẹ̀ máa jábàlẹ̀ wọn àbálẹ̀ ọmọ padà síbẹ̀ ni ẹlòmíín ní ọba ti sẹ̀ kan yóò sùn lọ níyàwó rẹ̀ ọmọ jì kò ní kò ní máa dẹnu kọlẹ̀ ní wàá mẹwò ní kí nǹkan ọmọkùnrin máa dẹnu kọlẹ̀ nígbà wọn bá nídìí rẹ̀ alájẹ dìde mo fẹ́ sùn náà kì í ṣe nǹkan rí o yíwọ ṣe nǹkan rí ọwọ́ náà jẹ́ nílé yíwọ ṣe kí ni agbójẹ̀dí tẹ́lẹ̀ mi mu òun lọ bà kídìrín rẹ̀ jẹ́ agbójẹ̀dí agbójẹ̀dí agbójẹ̀dí kídìrín sì bàjẹ́ bá dárí jẹ́ náà ó tún kí ni rẹ̀ sí ò ní làgbo jẹ̀dí mọ́tò fi máa ṣe gbọ́n tọ́ba sí ìyàwó kan ni wọ́n fún ọ ò tún tẹ́ lọ́rùn ìyàwó kan náà lọ fẹ́ ọ tẹ́ lọ́rùn pàṣálàfẹ́ àtó fi tẹ́ lọ́rùn wọ́n wà á kó sẹ́fúntì fún ọ láti jẹ́ náà wọ́n wà á tán láàfin rẹ̀ sí àmọ́ tó o bá sì bá dà ọ̀kan táyé ò ní gbádùn rẹ̀ tó o bá ń ṣẹbọ kọ́ gbọ́ mi dáadáa ọ̀kan táyé ò ní náà ẹgẹẹgẹ ló ń ṣe é èyí tó fún wa tún ọ̀sẹ̀ tọ́lọ̀ gbádùn sẹ́fúntì láti jẹ́ náà tọ́ba tún wá sẹ́ bó tún wá lọ jí ìyanu nájọ́ àlùkìyàmọ́ ìyá rẹ̀ di mélòó lùdíyàn tiẹ̀ ti gbọ́dọ̀ sẹ́bọ̀ nàbà wà nàìjíríà yìí ni ètò gbọ́dọ̀ wà nàìjíríà yìí kó tún sẹ́bọ̀ torí sẹ̀mí lórí bó ti rí yìí nísìn hmm? wọ́n á di lálẹ́ tí wọ́n bá ti múná lọ kálukọ́ wọ̀ ní kásùn ni yóò tún sí wíńdò lẹ̀ gbogbo ilé tí da ńgbà àwọn ọba da títí eruku kọ́lé tó da wọn ọ̀dá títí wájú lé yín erukọ́ ba gbogbo àgánú lé gbogbo ọ̀dà abẹ́ ibi wọ́n ba gbogbo ẹ̀jẹ̀ abódìrí kọ́hún ni gbọ̀nkala gbọ̀nkala ara lọ́wọ́n gbogbo ìnira ṣe kéèyàn tó máa ṣe lọ́hùn adúrú yà yìí kéèyàn tó máa lọ wọ náà kéèyàn tó máa ṣe bọ̀ ìyá wa di mélòó lẹ́yìn ìyá táyé yọ ọlọ́mọdé ajẹ́mí mọ́ o àmọ́ bọ́ bá ṣe bọ́ àdó òní gbà lérí rẹ o solúsàn rẹ̀ ní má ni má ṣe bọ́ pẹ̀lú ọlọ́run ẹ̀yin àfa ẹ̀ lọ́lọ́lá tàwídì ayéwu yáwọn èèyàn báyìí ti di tàwídì jẹ́ òde ni ọ̀pọ̀lọpọ̀ àfa náà ló ti dẹ́lẹ́bọ àwọn àfa náà ní gúngún fáwọn èèyàn àwọn lọ́ọ́ lọ fáwọn èèyàn àwọn ni wọ́n bá àwọn yẹn lódò lọ́wọ́ ẹ̀ wọ́n bá àwọn lódò lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ ń wá náà tẹ̀ ń wá wí odò káàkiri ọ̀kan wá láti Amẹ́ríkà ń jó ni ọ wá jóná síbẹ̀ ń gbàtọ wà lamẹrika tí wọn á ní ọmọ wàá wẹ dùn lé sori pé nìyẹn ò pé gbogbo ẹni tó wà ń lu yin sálẹ ibi èdè sálọ ọhún yẹn ni ìwọ ti wá bọ gbogbo ẹni tó wà ń lẹ yìí yóò mọ̀ pé bá ń sàdọ̀ àkóhùn rí visa amẹ́ríkà yìí lákòóyè bá ń sàdọ̀ òun fẹ́ gba visa ni gbogbo sọ́ọ̀sì àwọn àwọn pásítọ̀ ni ọ̀ya ẹni tẹ́ fẹ́ gba visa ọ̀ya ẹni na pásítọ̀ sókè wọ́n na pásítọ̀ sókè bá yín nítorí pọ́bílẹ̀ amẹ́ríkà wọn nà pásítọ̀ tó gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ sọ̀tún yóò wá ní ẹgbẹ́ dání yóò máa wá yóò máa gbàdúrà sí pásítọ̀tù fún wọn ní abá lẹ́bàá ìjàmbá fún fisa yóò wá dọ̀bálẹ̀ fún pásítọ̀ yóò ní nǹkan pẹ́rẹ́ gbogbo wàhálà yìí o ti wá fò dá o ti wá bọ́ sọ́hùn wọ́n tó wá ta ọ wálé pé àwọn níwẹ̀ táwọn wẹ̀ fún ọ lódò o tó wá ra tíkẹ́ẹ̀tì torí ìwé odò wájú mẹ́wọ́n ni wọ́n ti wẹ̀ fún fa àfa ọmọ kẹwàá àfa. Ara amẹ́ríkà tó wá láti amẹ́ríkà àti tó mú lọ́dọ̀ àfa àwọn mẹ́rẹ̀ẹ̀rin jóná ni wájú lẹ́yìn bẹ̀ òní àti jóná odòkan kọjá lẹ́yìn lẹ́yìn tọ́ ibẹ̀ wọ́n jóná sí ní ọ̀tá amẹ́ríkà torí ìwé odòkan wá jóná lẹ́yìn sẹ́ni pé sètáni dúró tì gan ni pé wọ́n ò rí pé mo ṣe kí ni mi ò mọ́tò kọlù ọ̀tọ̀ mi ò mọ́tò kọlù àìsí àkìí dànù bákìdá bá kọlù bí nǹkan bá dẹ́wọ́ bá ṣe lọ́hùn yóò máa ṣàdúrà ni kò ní wálé wá wẹ̀dò wá wẹsẹ̀ lọ́njẹ́ aláti bọ̀ tán rí o ẹlòmíín náà kàwé kò sí làákàyè ọgbà pòfẹ́sọ̀ bàbá kan wá jòkó nukú tó yí lásùràsù yóò wá ní jòkó mẹ́wọ́n kúrò jòkó wọn náà wá jòkó ẹ má jẹ́ àṣejẹ wọn gbé fún fa gbogbo òwe tọ́ka àwọn èrì rẹ̀ tó pé ẹ bá lẹ́kọ̀ọ́ èrì rẹ̀ ṣe kí ni eri gbé ni wọn à mú lọ nugbó ni ọyà sífìlà yín sífìlà náà sífìlà wọn à yọ bíléèdì tí wọn à bá gbèrè rẹ jẹ wọn ò fi kíní dúdú sí òpònú ó kàwé tó bá wọn làákàyè sínú rẹ odidi gómìnà sẹ́nitọ̀ wọn ni kò ń sọ láàrin ìjà kọ́ wọn lọ́wọ́ ẹ̀ ẹ̀rí kan tó ṣẹlẹ̀ wọ́n mú láàrin ìjà sẹ́nitọ̀ sẹ́nitọ̀ kí ló tún wá o ti di sẹ́nitọ̀ kí ló tún wá tí a máa ń sírò àwọn tó tún nàìjíríà sí wọ́n kọ́kọ́ rẹ síbẹ̀ ìtàn ti kọ́kọ́ rẹ kalẹ̀ pé sẹ́nitọ̀ ni àwọn tí òtún wa mú ọ lànìjà wọn wá ní ọwọ́ ẹ lànìjà lóru àwọn amúdá lànìjà wọn wá ní ọmọ àwẹ̀ ọwọ́ wọn wá yà wọn bá sọ sí Facebook wọn kọ́kọ́ ń gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀tàlẹ̀ epo kínní ọ̀tàlẹ̀ epo kejì nígbà tó fi àtà kẹta làwọn ọlọ́pàá wa ni a ah, bí wọ́n bá fi sẹ́ni Facebook ẹ̀yìn wọn fi síbẹ̀ jọ́ mélòó náà wọ́n yẹ sọ ẹ̀jẹ̀ akọ wọn. ìwọ sẹ́nitọ̀ àwọn jìbìtì àwọn jẹ́làbí jìbìtì àwọn wa tàn lọ́jà wọn lọ wí ọ sẹ́ni pé àkídàdà sẹ́npá àkídà ni ò ní ọba alákídà ni yóò ní kíni jọba ṣẹlẹ̀ kó ṣe kíni ọwọ́ lọ́ni nǹkan wà kọ́sẹ̀lẹ̀ kọ́sẹ̀lẹ̀ gàtí ọ̀sán kídà wọ́n lọ wẹ̀ fún lúdú wọ́n lọ wẹ̀ fún láàrin ìjà wọ́n tún ya fọ́tò rẹ̀ ọmọ rẹ náà tó wà yunifásitì káwọn yòókù rẹ wá pé wá wo dádì ẹ ọmọ rẹ <laughs> àwọn yòókù ọmọ rẹ àwọn rẹ wọn gba sista kìíní wá wo dádì rẹ ṣé dádì ẹ ní tòótọ́ wá wo dádì ẹ agbé ọ sí òwò lórí Facebook sẹ́nitọ́ sẹ́nitọ́ kí ni tó wá nígbà tí ọ̀sá kìdá nígbà tí ò sí imani tí ò sí tawhid kò sí tawhid ni bí tawhid bá wà kí ni ń wá lódò àbí kíni wà láàrin ìjà jésù máa lọ sí kíni wọ́n lọ wẹ́ńbẹ́ lóru kò sí tawhid ni kò sí tawhid bí tawhid bá yanjú èèyàn sáyé ara ẹ̀ gan pẹ̀lú fọkànbalẹ̀ kò sí ti ń ṣe ìyẹn ọmọ èèyàn èèyàn náà ní í ṣe kí wàhálà bá a pín gbogbo ẹ̀ ní kú ẹsẹ̀ ẹni tó wáyé fún mi tí ò kú bọ́ọ̀ bá rí ṣe ìwọ nìkan kó rí ṣe o èrò pọ̀ sùn àti òrí ṣe. bó o bímọ ìwọ nìkan kó o bímọ èrò pọ̀ tí obi bímọ kọ́ra ń bẹ́ náà àwọn anabi ọlọ́dí obi kí wọ́n alá ń bẹ́ náà ọlọ́dí kí bọ́ọ̀ bá lówó ìwọ nìkan kó o lówó ẹ̀pọ̀ ní ẹ̀ kí á lè tán láyà jẹ àwọn ọmọ ẹ pé kíní kan ti ń bọ̀ kíní kan táwọn ṣe tí ọ sọ fún pé ọ nígbà tí ń sàdúrà ọ̀làmọ́ àkúnbídùn ẹ̀rọ bí ṣèkì ìyá ọlọ́wọ́n gbàdúrà tèmi peter oyede ọba ti dún wàhálà ńlá ni o èèyàn wanu hílahílo yọ wanu wàhálà ìgbésí ayé rẹ̀ gan òní ṣe ní balance àwọn jẹ́ ń wo sẹ́yìn bá wo sẹ́ fún ọ wọn ò rí kàn sí ọ lọ́sàn-án ọba tó wo mi rọ̀lẹ́ omi wọn tó rí wọn da sára àtàrọ̀ lọ́tọ̀ wọn da ti bọ́ba tó lọ́jọ́ kejì omi ò tún yọjú wàhálà tó mọ bákà kinu gbogbo ntọ́ ọba di ibi tọ́ ọmọ sí kínní àwọn bàtà wọn àṣẹ àwọn tóun jẹ ọba kọ́kọ́ wà náà wọn ti di ọmọ lẹ̀ pé gànà mọ̀kan ló dé yìí o kò gbọ́dọ̀ lọ. káyà òun délẹ̀ ká sẹ́mi. àyà káfíntàn ká délẹ̀ ká sẹ́mi. لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ومن كان يرجو لقاء ربه ẹni bá ti ń rò péjọ kan òun ọ̀bọ̀ ló ń pàdé fọlíyà àmàlẹ́n sọ̀dẹ̀ wọn lọ ṣiṣẹ́ eré ni o ntí àwọn ajé sẹ́rẹ̀ ọ̀la sì yọrí ni pé wàlá yóò ṣìríkí bí ìbádà ti rọ́bì yìí ohun tí ń bá ń jẹ́sìn kọ́ máa pin pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ẹ rí i pé bí ẹbọ náà wọ́n parí ẹ̀ sí kọ́ máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ní ọlọ́mọdé àṣẹbọ ọlọ́mọdé àdídàkudà ọlọ́mọdé àjẹjẹkújẹ ọlọ́mọdé àjẹjẹkújẹ rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma